má bọ̀tà gbogbo dínà ni mo ti ń bọ̀ àti jíjẹ wa àti mímu mo ti wà filled to the brim. ẹ tiẹ̀ look dandy bí ẹni tó ń bọ̀ láti dínà you know yeah. but ẹni tẹ wá wá sílé ọ̀dọ̀ mi kò yẹ kí kan wá bẹ́ẹ̀ yẹn náà ẹ má jẹ́ anything ìnáwó ẹ̀ tún fẹ́ mú nǹkan kan nice now it's your first time here yeah. you know. uh, <laughs> eh, this is the first time tẹ máa wálé ọ̀dọ̀ mi ẹ kàn fẹ́ lọ bẹ́ẹ̀ yẹn láì jẹ nǹkan kan at least tẹ bá tiẹ̀ jẹ anything ẹ mú nǹkan náà hmm? Hmm? ẹ mú nǹkan hmm. yeah máa wá bí ìlú ẹ lè ní mú nǹkan kan ẹ ní fẹ́ jẹ nǹkan kan mi ìdẹ tún lè ní ọ́fà yín ní nǹkan kan àkàyè wá lọ bẹ́ẹ̀ yẹn it's not nice it's not nice you know. You're right. Yes. <laughs> Ah. <laughs> Jùmọ̀kẹ́ ìwà àtọkọ ẹ ẹ ṣáà máa ń dá mi lọ́rùn gbogbo ìgbà ni <laughs> ṣé kí n má parọ́ tẹ̀ ọ̀rẹ́ mi àjọṣepọ̀ ìwà àtọkọ ẹ wù mí. really <laughs> anyway ìwọ náà ti mọ̀ pé mi àtọkọ mi i love ara wa gan so orí bá ṣe máa ń ṣe tó bá fi pé nǹkan tá à ń ṣe yìí ó wù wọn náà tó bá máa inú lè join wọn náà. Eh? of course. ah ọ̀rẹ́ mi ẹ̀rù máa bá mi ọkùnrin tí bá dé nìkan òun lẹ̀rù wọn bà mí torí mi mọ̀ bóyá ẹlẹ́mi three sum. Ah, ah, èmi <laughs> ah, kódà kó jẹ́ ten sum mo lẹ́mìí ẹ̀. of course. àtọjú àtẹtí àtimú àtorí fúnra rẹ̀ gbogbo ẹlẹ́sẹ̀ tèmi máa gbé sáré. sori kékeré labẹ́rẹ́ kẹrin kò ń ṣe mẹ́mẹ́fẹ́ dìé. ìjọ ìwà ìjọ ìwà kó palẹ̀ kò dé. <laughs> Lie Thank you. Mabo, mabo, mabo. Yes, ma. Oh my God. Yes. This is very nice. Okay. I'm going to on one side now. Okay, no problem. Share me the. Oh boy, I mean, me. Yeah, but. I think we better that, you know. bẹ́ẹ̀ mo bẹ̀ olúwa ìyá tó jọmọ fọ́gbọ̀n oṣù ó pẹ́ títí ayẹra ẹni tó lówó ló ráyè wá. ẹ̀dá tó bá mọṣẹ́ òkùnkùn kó má doṣù pa lóró ayàwòrán ẹ bá mi pé ayàwòrán ẹ bá mi gbé. how to matter felix o gbọ́dọ̀ ṣiṣẹ́ rere o kí ló mí bá ẹ gbọ́dọ̀ sí sọ̀rọ̀ rẹ̀ ṣé wọn mọ̀ pé tá a bá pẹ́ níbi ni ẹ ṣe kí ṣe máa ń báyàn bẹ́ẹ̀. opportunity tó dẹ̀ ní john grab ẹ̀ lọ́wọ́ kan tó tó bá jẹ́ mi mo bá ní irú ẹ̀ náà mú mi ní fi ṣeré o. kí ló tó ń sọ̀rọ̀ báyìí jọ ṣé mo fẹ́ force Felix kó propose mi èmi náà expect kó propose kó propose mi mi ò ní force ẹ̀ náà òkè jẹ́ nsọ kọ́kọ́ fún yín the last time tell me ẹ jáde ẹ tí mo sọ fún ẹ pé ó ní ká lọ wo movie right ó Okay. níṣẹ́ ni mò ń ṣọ́ bọ̀bọ̀ yìí lójú ni mò ń ṣọ́ gbogbo báyẹn wo movie báyìí mo kàn ń wò ó ni pé ah, kí bọ̀bọ̀ yìí bẹ̀rẹ̀ kó kúnlẹ̀ kó ṣe will you marry me kó yọ ríǹgì jáde irọ́ mi rí kankan ilẹ̀ dání o kò ṣe kankan o so kí ni mo fẹ́ ṣe mí lè fọ́ ọ̀sẹ̀ náà. èyí tí ò bá ṣe ṣì náà tí ò bá propose ẹ wọn náà propose ayé ń ṣe irú ẹ àbí ṣé o love ẹ onígbẹ́. yes. kí ló mean àṣé mo máa propose ọkùnrin fúnra mi. o love ẹ náà yóò ṣe rẹ. o love ẹ but you know àwọn kókó àtọ́ ẹ pé ó normal pé òkè ọkùnrin ló máa ṣe kínní i can't do that ṣé máa propose fúnra mi èmi náà sọ kó ṣe ìgbà tí ò dẹ̀ ṣe kí ni mo fẹ́ ṣe. wo ṣáàmà ṣáàmà misuse opportunity bẹ́ẹ̀ mi bá rí opportunity yẹn máa grab ẹ̀. ọ̀rẹ́ mi mm. ìwọ náà ṣáà ti ṣe kọ̀ọ̀kan ọlọ́run máa ṣe ọlọ́run máa kó sínú máa propose lábẹ́ kí ni mo fẹ́ ṣe ọlọ́run máa ṣàánú gbogbo wa. ẹ̀bẹ̀ mo bẹ̀. ok. mo ti sọ̀kalẹ̀ báyìí mo ṣàǹgbó ohun ẹsẹ̀ mi mo ti ń bọ̀ sí. okay so in other words right, how many how many um, how many containers ló kù báyìí. ẹ wò tọ́jà tèmi bá ti pé mi ò bá anybody ní problem má send owó yín náà. ọjọ́ monday eh not a problem màá expect yín gbà yẹn ok all right ẹ ṣé mo dúpẹ́. Yes, it's great doing business with you. Okay, bye. Bye. Bọ́lá. yeah, Mom, mo fẹ́ dọ́dọ̀ Felix. Ṣé mo pé mo ti gbàgbé pé lóun fẹ́ gbórí èmi àti ìbùkún mi jáde? Mo ti gọra mi sínú lẹ́mbẹ̀ yẹn. Bóyá pè mí ń sìn mo ní láti dress up kí tètè lọ bá kó tó máa bínú. Ah, you're really nice. Thank you ma. Ẹ ṣé. Eh, ẹ eh, ní sòrò sòrò. Felix. Felix. Yes. Tell him I want to see him. Okay ma. Tell him he should come and see me torí gbogbo kùrù kẹrẹtẹ ẹ ṣe yìí kò yé mi nǹkan tẹ́ bá fẹ́ ṣe kẹ́ tètè nàpa síbẹ̀ báyìí ká tètè mójútó kẹ́ ṣe ló ní kíákíá i don't like all these sneaky tricky moves tẹ́yìn méjèèjì jọ ń bára yín ṣe. mo ti gbọ́ mọ́ mi mo máa jíṣẹ́ mo ní ìtò jíṣẹ́. mo ti gbọ́ mà mo máa jíṣẹ́ fẹ́jẹ̀ tètè máa ló ti ń dúró. all right ma see ya. bye. bí ẹ o ṣáà rí ẹ̀rí múnú ẹ pa. ọ̀sẹ̀ ti jẹ́ palí ìṣe ẹ ẹyin. aláì play. ọ̀gbẹ́ni play fún mi. ẹ̀mí ọ̀pẹ. pa ó ti lọ túkà ájà fún yín bí báyìí ẹ ti ṣe oríire o. àmì jàre. ó mo dẹ̀ ní ìdìrànlọ́wọ́ yín kan kékeré ni o. Eh. nǹkan òun ni ò jẹ́ ṣàṣeyọrí wọ́n wá mì ẹ́ lógo lógo lógo lógo nígbà tó yẹ kó dànù lórí omi ẹ wo ibi tẹ́ ń wò yìí máa ń ká ìmọ̀ye àwọn èèyàn travel ni ṣó máa lọ Libya màá mú yín lọ Libya tí bá mú ẹ kúrò níbi tí mo mú ẹ lọ Libya àwọn tó ń ṣe ẹ máa padà lẹ́yìn ẹ ni. ṣé ẹjẹ̀ǹtì lẹ́yìn ni. mo máa ń fowó mi mo ní owó tí màá fi ń kó àwọn èèyàn lọ. lọ sí Libya. lọ sí Libya ẹ dẹ̀ máa ṣoríire ń bẹ̀. àmín. bí mo ṣe wà yìí mo ń lọ Port Harcourt náà mo máa fẹsẹ̀ mi rìn dé Port Harcourt bí mo ṣe lọ yẹn. òun máa fẹsẹ̀ rìn dé Libya bí. kí ló ṣí ẹ jẹ́ kó máa lọ jọ. èmi máa fi ẹsẹ̀ mi rìn dé Port Harcourt ẹ̀yin náà wá tẹ̀lé mi lẹ́yìn báyìí ah, tí n bá ti wá dé Port Harcourt màá wá mú owó màá fi gbé yín sókè lọ sí Libya. ẹ fi gbóhùn lọ sókè. ṣé ti yé yín follow me wọn ní àwọn. ẹ follow me. wọn ní àwọn. Port Harcourt. Port Harcourt. màmá tí mo tẹ̀ ń dáná lọ́wọ́ kí ló ti ṣe fẹ́ kú bá mi ni ẹ gbà wọlé kó tá tí mi mọ̀. Ah, ṣe mọ́mí yìí ni wọ́n ni. ṣe Port Harcourt ó yẹ let's move move move Port Harcourt ya ó yẹ follow me follow me. àbòrí burúkú ẹ wo àbẹ̀rẹ̀ ìdẹ́lẹ̀ bí i. follow me. wọ́n ṣe láti lè ṣe é follow me. for you to live till eternity. Away. Mama, mama, mama. Yes, ma, I need standard, I need suit. Èwo lẹ fẹ́ ma. Oh, no, mi ò gba room I'm sorry. Uh, ó guy kan tí mo béèrè. Ó dúdú báyìí, body, you know, look shabby. Felix lorúkọ ẹ̀, mi ò mọ̀ bóyá kọ orúkọ sílẹ̀ mi bá. Sorry ma, mi ò mọ èèyàn tẹ́ ẹ̀ ń sọ bí akẹ́kọ̀ọ́ wọn lórí fóònù. Àìnú kò lè má mọ̀ but ó wà nínú hòtẹ́ẹ̀lì Felix lórúkọ ẹ̀ ó possible kó kọrúkọ ẹ̀ sílẹ̀ please help me to check please. yes ma ẹ pè wọ́n lórí fún ma. okay I need to call him. yes ma. Oh. Felix, kí ló ṣe é bí báyìí? be the one to ask you that question. Like, kí ló ṣe é obìnrin mi ò sọ fún mi pé kí ni by me understand. like look at the way you are shouting You kí tó ìmọ̀ ẹ̀ bá ti pẹ̀lú obìnrin mi ó mìíràn ní kiri àbí kíni. ẹ̀ẹ́ Felix nǹkan tó máa sọ nìyẹn àbí nǹkan tó máa sọ nìyẹn ó ti sọ bẹ́ẹ̀ náà wípé kí ni ó ti sọ bẹ́ẹ̀ ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó lóhùn Felix you are cheating. yes ma yes ma ẹ pariwo mo ti ń pariwo. no no sori nǹkan tó ń cause níbi báyìí sori gbé ń pariwo ṣùgbọ́n girls wọn rest lọ́wọ́ sori gbé ń pariwo. Felix èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yàrá nítorí aṣáwó gbé ìlú ìṣe ṣé o gbádùn èmi láṣẹ́wó. ṣe calm down calm down calm down let me talk kí ló ṣe kí ni problem ẹ kọfí ìpokòrò ẹ̀bẹ̀ kò kò máa sọ̀rọ̀ ẹni àwọn sọ ìbò ìbá ti pẹ́ pẹ̀lú mi nísìnyí ó mi pa aṣẹ́wó ni pẹ̀lú kẹ́ni wey you talking to her kí ni problem ẹ. felicity wey aṣáwó is talking to me. ọkọ rẹ kò tẹ̀ tún mi Peter. ara ẹ kí ni problem ẹ no just say what's the problem <laughs> okay now leave. felix now leave here. felix ó ń pariwo mọ́ mi torí aṣẹ́wó ó ń pariwo mọ́ mi girlfriend ẹ̀ tó fẹ́ fẹ́ sílé torí aṣẹ́wó no problem i will tell my mommy. if you like tell your daddy now do there. i will tell my mommy no problem. get out of here. just calm tí bàbá ẹ̀ máa lówó mi kọ́ lówó tèmi mọ́ tẹ̀ àbúkọ mi ò jẹ́ alábẹ̀ kí ẹ sí náà what's the problem. Hey, just calm let me tell you. ìyá tó jọmọ fọ́gbọ̀n oṣù gbogbo ẹ̀ títí ayẹra ẹni tó lówó lòráyé wá ẹ̀dá tó bá mọṣẹ́ òkùnkùn kó má doṣù pa lóró ayàwòrán kí ló ṣọlẹ wípé wọn mọ́tò báyìí. baby, what is it? Come here now. Má bọ̀, má bọ̀, má Mommy, can you believe Felix is cheating? Felix gbé obìnrin mi wá sínú ilé. What was he thinking of? I don't know. Ṣọ́ṣẹ́ pè fún ni, ṣórí ẹ̀ burú ni. How can somebody see my daughter like this and cheat on you? Hello, hello, madam. Ṣé gbogbo tó ṣọṣá? Did you hear her? Mo gbọ́ dáadáa. Some stupid idiot that has the opportunity to even have something to do with my daughter is cheating on her. Can you listen to me please? ṣé níbi ẹjọ́ tó rò fún ẹ̀sìn ni wọ́n ń gbọ́ báyìí o ìwọ ò sí ń bẹ̀ mi ò sí ń bẹ̀ bóyá àbúrò ẹ̀ lẹ́nu tó gbá ń bẹ̀ àbẹ́gbẹ́ àbáralẹ́wò kan yìí dùn nà ìwọ̀n tó yẹ kó o sọ fún bó ṣe dé tó ń jápá mọ́nú yìí just calm her down dé wàá dé wàá ránṣẹ́ pé old guy tí wọ́n ń sọ yìí bèrè ọlọ́wọ́ ibi tó bá gbàjẹ́ bí wàá advise ẹ̀ wàá dẹ̀ sọ̀rọ̀ ǹgẹ̀ fún. Ah! láwọn ọmọkùnrin òde èsì wọn ò wọ́ọ́ Felix àbí kí ló ti pe orúkọ ìnànà títì yẹn. Felix. tí n bá mu tí mo bá mu sí ọwọ́ ẹ̀jẹ̀ ẹ máa gbẹ. ṣẹ́ríran ṣẹ́rí bó ṣe kó mo máa ké ṣẹ́ríran ṣẹ́rí ọmọ mi ti bínú can you see that ẹ̀jẹ̀ máa lọ sí títà because she's upset. ó ṣe fi ìwà tọ́lọ́run fún wọn kó fi tọ́ ọmọdé èmi ò lè gbà kíyàn kan break heart ọmọ mi that's what i'm saying. nǹkan tí mò ń sọ fún ẹ ìwọ ò ṣe fi ìwà tiẹ̀ kó o fi tọ wo òbí ẹ báyìí pẹ̀lú mi náà. làwọn máa yé èsì yẹn ògbójúbọ rẹ. a gbọ́dọ̀ ṣe báyìí tọ. Ah, mi ò jẹ́ kí ọ̀kan pọmọ lẹ́kún fún mi. òbí ẹ báyìí ìwà ẹ ní kó o fi kọ́mọdé yìí náà. mílì ìyá ni wúrà bàbá ni jígí ẹ̀bẹ̀ mò ń belé àmì bíyà ẹ wo èmi gbọ́dọ̀ mi sọ pé mi máa fún yín jẹ máa jẹ fún yín ṣé gbó mo fẹ́ fún yín fún yín bẹ́ẹ̀ kẹ́ jẹ nípa bàbá tó ń máa mi tó wá jẹun kẹlẹ̀ ráyè lògùn kẹfẹ́ lògùn ṣé gbó máa mi òye oúnjẹ mi ti báyọ̀ ẹ jẹ ẹ ráyè lògùn yín máa ṣé gbó ṣe máa jẹ máa jẹ. hello aunty. ah ìkújọ́ mẹ́ta mà à kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ó save ó save ó save ma ok màá send data ẹ̀sìn màá send copy data ẹ̀sìn sí ma ok ma màá send ẹ̀sìn. mama baba mo wọn lára dá mama mama mama mama mama mama mama mama mama yeye ìyá ni wúrà bàbá ni jígí ayé ìyá ni wúrà bàbá ni jígí bàbá ni jígí bàbá ni jígí ayé o dabadadadadadadadadada bèbè bóúnjẹ tí mo ní gbáǹgbé pé kẹjẹ kẹ fi lo oògùn yín òun lè tún ti dànù sí bíbá ibi ilé bàbá mi lè ṣe bẹ òun kí lè fẹ́ kúkú jẹ tó yẹ kẹjẹ mi lè ṣe bí ilé náà òun lè mú jẹ òun lè máa jẹ tẹ máa fi lo oògùn ìgbà ìmá mi láti wo èso oúnjẹ yẹn àti gbogbo ẹ ti dànù báyìí ẹ fi jẹ bá jẹ mọ àbí tó yẹ lọ́dọ̀ ọba mi ló dẹ̀ ṣe báyìí ẹ bá mi ló dẹ̀ ṣe báyìí ẹ mọ tó yọ lọ ẹ ọgbà nílògùn yìí ló dẹ̀ bá mi Mama, mama, mama, Mama. Mama. Mama. Mama. Mama. Mama. ọba jẹ́wọ́ ọba jẹ́wọ́. jẹ́wọ́ Mama. Mama. Mama. Mama. Mama. Mama. kú bẹ́ẹ̀ wọ́n lè sí mọ́ àwẹ̀ if I should pray mama. Papa, move on la dá màmá. Mama, mama, mama, mama, mama, mama, mama, mama, yeah, yeah. If I should pray, Yanni Wura, Baba ni jigi, aye. Ìyá ni wúrà, bàbá ni digi, bàbá ni digi, bàbá ni jígí. ṣe kúrò bẹ́ẹ̀ sí náà ẹ mú ṣe one minute please one minute. Diolu oh my god. wait come on look at you. I'm ah, going oh, change gan. come on come come come come come come look at you. ah ah kilo ló <laughs> Yeah, ìyá báwo ni. I'm fine pele. Ah, báwo ni ṣe okay. àti pẹ̀lẹ́ wọn lọ. stupid boy o. ìwọ ń gọ. ah ah. <laughs> ah sorry my bad ọ̀rẹ́ mi má bínú jọ meet ọ̀rẹ́ mi Diolu. Deolu miss ọ̀rẹ́ mi Bùkúnmi Bùkúnmi that's Deolu ọ̀rẹ́ mi secondary school Deolu ti di big boy man. Ah, ah, ẹ mọ̀ ọdún ṣẹlẹ̀ lady rẹ̀ mo ní meeting kan ni so ibẹ̀ mo lọ tẹ́lẹ̀ but since mo ti rí yín sí change plans yes because mi kàn lè fojú kàn yín sí kí the expect kò tún disappear then so i need to host you guys maybe a bottle or two or what do you think. of course yes it's fine. <laughs> okay uh, so máa lọ wọ ní mọ́tò ẹ̀sìn máa lọ wọ tẹ̀sí má sàkúrò lẹ́yìn mi o just drive just drive after me please. come on so good. Diolu this is the car right. ẹ ẹ eh, eh, wọ wọlé báyìí ọmọ ṣẹlẹ̀ jẹ́ kí mi lọ jẹ́ kí n lọ jáde báyìí so just just follow me just follow me come on come on. Look at, ah. <laughs> sent me a message. Okay, I'll go check it. A ní mo máa check ẹ̀. Okay, mo ti fẹ́ lọ check ẹ̀ bye bye. funny gan dé Yẹmí. You're talking about love. Wo dé Yẹmí fi mí sílẹ̀. Anything love for now. I just want to be free. Mi ò fẹ́ wàhálà. Mo ti fẹ́ sùn, ọ̀run ti ń kàn No, mi ò cold phone. Mo sọ fún ẹ náà ni pé mo ti fẹ́ sùn. Can I go and sleep? no not that What time now? Just ti lọ náà mo ní láti sùn. no me. mo ti fẹ́ sùn wo time na ọjọ́ ti now. náà. tó cut kọ̀ tèmi máa kọ̀ tẹ̀ náà. Which love are you talking about? Here, it, don't mention love again and mo ti fẹ́ sùn time ti lọ i have things to do tomorrow mo ní láti sùn. ó yẹ kọ́ ọ̀tẹ̀ náà mo fẹ́ lọ sùn. love key mo èmi ò sí ń o. ẹ̀ bọ́ ojú tó ti mọ ni rí kò ló sẹ́kùn òun mọ ni mọ́ náà come on ṣe mo ṣàdáṣe rí ṣe ó ká ra ni mọ́ mi lọ́wọ́ rí èmi náà mi ká kan bẹ́ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ rí ò lè ṣàdáṣe mi rí ò lè jọ náà hmm? káàtì ẹ̀ wá ní pé o ti ẹ̀ wá ní boyfriend nsìn ni another thing nìyẹn bọ́ she don't have a boyfriend and èmi náà tó dẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀sìn kí kí mo lẹ́ni bọ́dì tí mò ń fẹ́ Ifemide, Ifemide, listen to me. See, tí kì bá ṣe kí mo travel out tí mo lọ study abroad ni a ti máa ju ibi tá a wà lọ náà. àbí òun rò pété pé mo ti lọ sí UK okay mo ti dé mo ti marry so many other ladies and everything babe you still look so attractive to me you look so beautiful to me. okay okay do me a favor. permit me kí n wá rí àwọn ọmọ mi next week. Yes, it's an assurance for you to know that, okay, I'm serious about this thing and I'm ready to, to, to, to marry you. I'm serious. Oh, <sighs> uh, uh, uh, okay, uh, thank you very much. Eh? Thank you very much. I be um, sure my dear, let check out on drink. Oh, oh, oh, okay, okay, okay. i <sighs> eh, oh, oh, rest now, rest, rest. I, I won't force it. <sighs> All right, thank you very much. Eh? And always remember one thing. Always remember I still love you. <sighs> Alright, darling. Hmm? Take good time. I mean, uh, nítorí gbogbo style gbogbo bóyá fi bọ́ọ̀lù bá mi sọ̀rọ̀ everything ni mo stand. gbogbo bó ṣe ń fara bá mi sọ̀rọ̀ tó ń fún mi ní body talk gbogbo ẹ̀ ló yé mi tí bá ní kò yé mi mo kàn parọ́ fún ẹ but the problem I'm having is this ojú mi ti rí gan-an so for now anything relationship, anything dating, anything having a boyfriend for now de olo mo fẹ́ pause. Fẹ́mi. Um, because ojú mi ti rí oríṣiríṣi, o ò understand kan tí mò so? sọ because. <laughs> You don't think get it wrong ni. Eh? Ojú ẹ̀ ti rí so many things fine but àwọn ni kì í ṣe mi. Dé olú Eh? Please see, mo fi mi pé òun pé gbogbo nǹkan tí mò ń Yeah, wọ́n compare me to other guys kó fi pé ọmọ ọba I'm not lying to you. Everything tí mo sọ I'm very honest about it. Mo dey mean please. Di olómi sọ pé òun parọ́. Ó parọ́, mo believe ẹ̀. Ó ti pẹ́ so I'm not having any problem with you but the problem I'm having is èmi fẹ́ pause like if you offer any anything she will lock me. for now. Please just try to understand. please. Hmm? I believe in us and I believe in them. Ó ṣàtìmọ̀ mi tẹ́mi lánàá joke, o dey try, try just just give it a try, please. Okay, deal. Let's do it this way. Let's do it this way. For many time kí n lọ. Ṣùgbọ́n mo ti problem. Mo get back sí ẹ níbi tí mo ti ní problem gbogbo ni. Ah, báwo ló ṣe ní problem mo ní kó jẹ́ kí n lọ rò mi ni o ti mọ̀ mi lánàá kó tó dé kí ló ṣe fẹ́ máa study nípa mi tó ti mọ̀ tẹ́lẹ̀. because àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi mo ní láti rò ó ṣé kí n lọ rò ó mo máa get back sí ẹ̀yin ò ṣe problem. okay uh, I don't want to stress you but the thing is jọ mo ń bẹ̀ ní fẹ́mi jọ bá wa padà get back sí mi lọ́wọ́ please let me be a positive. I'm, I'm, I'm not, I mean, I'm sure, I'm sure, but let me, let me go think about it. Mo máa get back. Diolo, ti fẹ́ máa stress mi o. Oh, my bad. I'm sorry okay let's let's talk about your work báwo ni mommy, báwo ni daddy. Share everything. ìfẹ́ mi don go there yes ìgbà tí ọmọ ìpè yẹn mi ò lè sọ̀rọ̀ ṣe ń sìn mi concentrate mi ò mi ò lè wá sí mi lọ́kàn ọ̀rẹ́ fi ló wà lọ́kàn mi sí so we better just talk about something else or we don't just talk at all kí n kàn máa wọ let me keep staring at you because you are so beautiful i can't even see my eyes on you. Diolu. Irú ṣé tó ń wọ̀ báyìí? Ẹ bá mi gbèrè ìyìn àyàwòrán. Ẹ mi Wọ́n ní kí n sin nǹkan fún wa ká jẹ náà. Àbí ṣé bí o pa ni? Bí o pa ni. Pain ebi don pa mi, ebi ẹ ló pa mi. Ó dey fi mí sókè bẹ́ẹ̀. Come on stop, kí ló mean by that? Ṣé bọ́dọ̀ ẹ̀ náà ni mo ti kúrò nsìn? Omi ò ní mo fẹ́ jẹun and you know I won't ever get enough of you. But ebi ń we need to eat. A jẹ nǹkan kan láti nǹkan náà. O ah, mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Uh huh. n ṣe nǹkan tí mò ń ṣe tán, kó má bàa jẹun. Tí bá ti wá ṣe tán, a máa wá lọ You know? Hmm tó ti jẹun tó ti yó hmm. a máa wá lọ sókè a máa lọ ṣáwà hmm. a máa wá all over you. náà. bọ́sẹ̀ òwe fantastic kan máa tó wà tó bá ń sọ ìyá lọ́wọ́ tó bá ń jóná tá a bá ń ṣe kí ní ẹ̀ bàbá ń gbọ́n. what <laughs> stop. so <laughs> ah uh, so how many minutes is it for you. let's say bóyá ten minutes ṣá. ten minutes ten minutes come on. Mm. Mm. All right. Hmm? Yeah. <laughs> don't keep me waiting Now i'm waiting for you ọjọ́ mi ò dẹ̀ inform mi pò ń bọ́ ọkùnrin dé ń bọ̀ bẹ́ẹ̀. ṣé yẹn ni ìgbà wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀ máa máa pè é kí n tó máa bọ̀ nílé boyfriend mi. ọ̀ oh, ok bóyá dé nsìn kí n má sìn lé ṣé ọmọ agbálẹ̀kùn tó máa dùn síbẹ̀ yẹn. come take off it ó yẹ kí but that's by the way wo i'm hungry kí ló sì ń lé very hungry wo let me even complain. baby now come on ó sọ fún mi pé ó ṣe ń bọ̀ sí mi ó dẹ̀ ti máa rẹ̀ so we expect kí n stress it. So I'll go to the kitchen now. Then I'll try to figure out where I come up with the legit. Okay. Like I said, comfortable. Uh, it's all right, was it? Such a gentleman. <laughs> aṣọ mi everything wà ní ojú mi. ṣé mo mọ lò ní amáfíkẹ́. Your bra, your shoes, every other thing I have in this house. I'm not going to buy this house. So she be going like this. By this time of the day. anything nílé tó lè jẹ bóyá kò kò bọ́ kitchen fast mo the freezer move everywhere. well kò sí nǹkan tá microwave tó lè so uh, if you are really hungry then we're lost in the kitchen then you just make something and as a matter of fact must be our best. maybe wọ́n ti one family. mí your family tell you tẹ́lẹ̀ bọ̀ but ń ṣe rí ẹ̀sìn bọ̀ dẹ̀ bọ̀ bó ń so baby go to the kitchen and make us something to eat. <laughs> you joking right. Ah. That doesn't, that seems like a joke. No, Benny put kò ti ka script yẹn do you want ìwọ̀n dalẹ̀. Come on baby today I kò lọ ṣé o ní tá lọ fún mi normal. Ṣé mo kọ́ mo ti ready at. Oh, pé mo to bá bàtà mo ti hmm? ready àti jẹun please just go and bring the food abeg. Ìwọ tó bọ̀ nígbà tó sọ fún mi pọ̀ ń bọ̀. Ṣé o expect nǹkan dáná lẹ̀ tá ló tá mo expect kò jẹ? Really? Baby get up go and make something. So is that how it is now? Come on. No, let's. we go and make it together. It's either you bring the food or we we'll go to the kitchen together. See, we are going to be careful. Let's go together. I'm not joking. Follow me. I'm not coming ah, with oh, you. I'm already at the gym. Follow me now. Ta ló ń tẹ̀lé lọ? Ah, Kí lẹ ń sọ lẹ́nu náà tí ò dùn? Ẹ ṣe ọ̀pọ̀ ọkọ mi ṣẹ̀ṣẹ̀ kú ni. Eh, Dàpọ̀ bọ́kọ bá kú ọkọ náà ní kú o eh, yín bí àbàtì ẹ̀lẹ́mọ̀ ìranu lè dé mọ́ àrẹ́jù hòtẹ́ẹ̀lì kan tí mo gbé ọ lọ tá ló mọ́ gbádùn ara wa lẹ́kọ̀ọ́ kan. hòtẹ́ẹ̀lì eh. ẹ tá a bá lọ sí hòtẹ́ẹ̀lì sí àwọn tó mọ̀ mí àbí tó mọ̀ èmi pẹ̀lú yín tó bẹ̀rẹ̀ olóòtẹ̀ nǹkan wọ́n sọ pé ẹwẹ́ ní tọ́pọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ kú òun náà rí lòtẹ̀ káàkiri. ara bá ń kọ tá a bá lọ mọ́tò tó bá ní títẹ́ gíláàsì ní nìkan gbé a lọ tí n bá ti páàkì bí ìkàbá ìwọ sọ̀kalẹ̀ ó wọ yàrá lọ yín tó wà lọ tọrùn nínú páàkì bómi èmi náà wá sẹ́wà bá ọ bí ẹ ti ń sínú. ṣé o pé èèyàn burúkú ni ah. èèyàn burúkú ayé àtọ̀run òun ni ẹ ṣe finá jura yín kẹ́ tó fi jọmọ ẹlòmíì ok ẹni tó kù yìí ọkọ mi là ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ̀yin nǹkan táwọn sọ yóò yí pẹ́ ní kí máa bá yín lò tẹ ọ mi ò láìkẹ́ o mi ò láìkọ́ tẹ̀ ṣe fún mi o èèyàn burúkú nìyí o tó bá jẹ́ yín kọ́. ọlọ́run jó jẹ́ mi ọlọ́run jó jẹ́ mi ẹ jẹ́ pàpà pé tó ti lọ ti lọ fọkànbalẹ̀ kò ní tó gbọ́dọ̀ gbogbo eléyìí ah, já àrèjì bá ti mọ ríra. ìjọba adé mọ̀ sí báyìí mọ̀ ń sàrògbò ìdákun jọ̀lọ́ fẹ́ dúdú gbélé dasọ ọ̀fẹ́ mọ̀ dá dúró ni kí ni èjẹ yìí sì yọ. mi ò kí ń ṣàrògbò. ó ń ṣàrògbò. kò sí wàhálà ẹ má mi tẹ́ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ fi mí sílẹ̀ nà mo ní kẹ́ mi láìkọ́ tẹ́ ṣe fún mi o mi láìkẹ́ o ẹ fi mí lẹ̀. Jọbádé Jọbádé kí ni sọmọ ìbáyìí bẹ́ẹ̀ nìkan bá kú ẹnìkan ni ó kú ṣé ọkọ ẹ tó kú náà ní ìsìn ta ló mọ ti ń dánwò lọ́rùn Ọlọ́run náà mọ pé ń ṣe wọn ni bó ṣe lọ ẹnìkan ní ó sá mọ délé bí kọ́sọ́mù nǹkan bá kú kọ́sọ́mù kan ní ọmọ sí kọ̀ǹtínà ọmọ ìwọ̀ wègè gbọ́rọ̀ rárá sá. Goldsmith arẹwà ọkùnrin tó dúró kí làwọn ta fẹ́ tẹ̀ ń bẹ̀ báyìí torí ọlọ́run kí bọ̀bọ̀ wèrè yìí dẹ̀ gbé kọ́ọ̀lẹ̀. òun náà ló ṣiṣẹ́ lórí ẹ̀ ó ṣiṣẹ́ lórí ẹ̀ kò tí ì pé one week. mi mọ kọ́ ta lè ṣe o kí làwọn ta fẹ́ gbá ń bẹ̀ ta fẹ́ tẹ̀ báyìí. àti ṣe oṣù omi ti ṣá. omi wà ń bẹ̀ omi wà ń bẹ̀. èmi ò tiẹ̀ mọ ibi tí agilé tọ̀ wà àbí wọlé máa fomi sí babe lọ lọ start ẹ̀wù lọ start ẹ̀wù. ọlọ́run ṣàánú mama ti àrí o. start ti pick hello kí ló dé tí mo ń pẹ́ látẹ̀kọ́ tó ń gbé kọ́ọ̀nà torí ọlọ́run ṣé kó tó ṣe fún mi ṣó dáa ṣé kó tó ṣe fún mi dáa níwọ̀n tó tó ṣiṣẹ́ lórí ẹ̀ tí ó ti pé one week ẹni tó ní mi jáde lọ sí mọ́kò tó mọ́tò kò takú sọ́nà mi ìmọ̀kọ́ tó ṣẹlẹ̀ báyìí sí. kíkọ́ ń lọ ní ọdẹ stop mi tó fa mi tó ṣẹlẹ̀ náà. bọ́ ó ṣiṣẹ́ lórí mọ́tò yìí tí pé one week náà kí ni kò tó ṣe sí ṣó tún bá jẹ́ bẹ́ẹ̀ ni. ìwọ ṣiṣẹ́ lọ́wọ́ lẹ́nu títí ẹ̀wọ́ ṣiṣẹ́ lọ́wọ́ ẹ kò sí wàhálà ṣé oníṣẹ́ tó ń ṣe ẹ̀rọ ni kò máa ṣe o iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú statement tó pè fún mi yẹn àti mọ́tò mi àti mọ́tò mọ́mi àti mọ́tò dábì ó ṣiṣẹ́ fún wa mọ́ inú ìyòwò lélẹ̀ torí ọlọ́run. kí la fẹ́ ṣe báyìí kò séyàn kò gbórí báyìí ló dá ìtorí ọlọ́run. bros <laughs> good afternoon sir. ẹ ká sọ àǹtí. ẹ ká sọ ṣé kò sí. Ah, kò sí kankan sá. ẹ jọ ṣe àdúgbò ilẹ̀ ń gbé. ẹni gbàdúgbò mu aláwọ̀ ṣe fọ́tò ṣù síbí báyìí. àwọn ìjọba àwọn mọ́tò àmọ́kò tó ṣókùn paná ni. à kí ló ṣe. àmọ́kò tó ṣe. tó ti máa ṣe báyìí tẹ́lẹ̀ ni. rárá o rárá o. ó yá ẹ lọ sí ẹ lọ sílẹ̀ náà. ó yá ẹ start ẹ ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ start again ẹ dúró ẹ máa bọ̀. ẹ lọ start again ẹ lọ start again We kú iṣẹ́ báyìí ẹ stand báyìí. Ah, thank God. Ẹ ṣe báyìí, ẹ ṣe àǹtí. Ẹ ṣe thank you ẹ ṣé gan broda irú ti ń ṣọ̀wọ́n o ẹ ṣé gan ẹ jẹ́ kí n wá nǹkan fún yín. àǹtí mo ń ṣe mechanic náà mo kàn assist yín yẹn pé mo wá bá ń ṣiṣẹ́ mi báyìí ni kámẹ́rà máa ń lè ní photography tẹ́ bá níṣẹ́ lè fún mi èmi ò mo ń ṣe mechanic àǹtí. ẹ̀mí pé ká má fún yín lówó bọ̀dá yìí máa nice gan-an ó mọ̀ọ́kọ́ tí mo ti ẹ̀rọ babe ṣé o mọ̀ pọ́n ní photographer làwọn and birthday mi ń mo máa ṣe photo shoot now. yeah jẹ́ ká gba nọ́mbà wọn náà. ṣé máa ń Yeah. Olasukomi. Olasukomi. Yeah, yeah. Yeah, get take care now. Get take care. Yeah. Yeah. <laughs> pé ẹ̀yin náà lè máa ń láìkí pé kí n máa further education and everything so kò tó jẹ́ kò tó jẹ́ kí n learn more and um, I've been through I've been through that phase and I'm back now. Ilé lábọ̀sí mi kọ́. That is exactly what tí mo ṣe tí travel abroad lots to learn more especially lórí business tí you're going to, so tí nǹkan tó ṣẹlẹ̀ nílé mi dẹ̀ ti padà wá sílé bá ilé lábọ̀sí mi That's good. Yes, sir. Kò sí nǹkan kan tí èèyàn lé mú ń ta ọjà pé kí wọ́n tọ́jú ọjọ́ tí ọjọ́ alẹ́. Bẹ́ẹ̀ sẹ́. Mo tábàdẹ̀ fàárọ̀ ṣe ni a máa dé bá lálẹ́. Yes. Yes, uh, I appreciate that. That Dad just sọ mi pé for fẹ́ra property kan and that. Yeah, bẹ́ẹ̀ ni sir. Yeah, but you have to be very very careful about that. Yeah, definitely mo tẹ̀tí mo ti wà ní processing ẹ̀dẹ̀ mo tẹ̀tí lọ sí search náà pẹ̀lú àwọn government láti mọ̀ pé kò ṣẹlẹ̀ tó ní problem sọ. Àwọn tí wọ́n ń talẹ̀ tó wọ̀n yẹn ẹnu wọn dùn. Àwọn bòmíwà to jẹ́ pé acquisition land ni but they won't tell you wọn ní ìjọba ti ṣe kíni kan kíni kan ẹgbà irọ́ ni wọ́n pa ọ́ wọ́n máa ń jẹ lọ́ngbà mi tó yẹ pé ìjọba máa ń padà fi bẹ́ẹ̀ lẹ̀ fún wọn ṣé you understand wọ́n máa jẹ beneficiary lórí nǹkan ìjọba so tí nǹkan bá ti rí bẹ́ẹ̀ all what you need to do just tell your lawyer kó lọ sí lands kan bẹ ṣáà kan kan ṣáà tẹ̀ fún ẹ so ibi tó bá fọ́ sí wàá lè mọ̀ ẹ̀kú tó ló kó máa kó lé lórí ó ti yẹn sìn so kò sí problem kankan lórí bẹ́ẹ̀. <laughs> Eh. Um, ó pẹ̀lú nǹkan tí mo ti ṣe wá gan ni because um, popsi sọ fún mi pé ó ní àwọn documents kan tí máa gbà lọ́wọ́ yín. oh yes by monday àjọ máa rìnrìn yẹn ni èmi pẹ̀lú òun ti sọ kò yẹ kó tún dẹ̀ láàmú wá <laughs> by monday àjọ máa dọ́dọ̀ lọ́yà so lọ́yà ló máa prepare èmi kọ́ ni máa prepare document nílẹ̀ náà. <laughs> no problem sir eh, ó pẹ̀lú nǹkan tí mo ṣe wá yín nìyẹn sir. that's nice You make mo fẹ́ rest like ní lóde yẹn day. á rí pé stress wà lára mi bàjẹ́ bàjẹ́. ẹ ní láti rest rest. so bí o bá ṣe sọ. látara <laughs> hi. hi hello. oh sorry okay Oh, ṣáà tiẹ̀ tí mi tiẹ̀ ń bí bàyà rí rárá mr gbajà ló ń oh mr gbajà. is she your daughter. Uh, yeah. oh nice meeting you mo ṣẹ̀ṣẹ̀ rí ibi tí kidness ẹ̀ sì wá ní. stubborn girl ni bó ṣe wù ú stubborn girl báyìí ẹ̀sà kí ló àgàbọ̀ fún mi. kí ni àkọ́kọ́ fún mi. come on. kí ni wọ́n wá sọ fún un. ọ̀rẹ́ mi kí ni wọ́n expect pé mo máa sọ fún un possible of course. Surely, bí mo ṣe wà yìí mi ìfẹ́ wàhálà ọkùnrin kankan mọ́ bí mo ṣe wà yìí mo fẹ́ dá wà kí n dá mi ò fẹ́ fall in love mi ò ke ni kankan break heart mi Mo as in mo so fún pé kò lè possible of course. yeah ṣó tiẹ̀ mọ́ kó tó tiẹ̀ wá fọ́ nísìnyí dáàdì bá pè mí ẹ̀yin mi mi o ọmọdé yẹn mi yẹn o ọmọ gidi ni o ilé rere ló ti jáde o àwọn ọmọ dáadẹ o you know dáàdì fẹ́ máa lo style style wọ́n fẹ́ máa support Deyemi you know bíi pé kí n go for him she understand but mo sọ fún wọn pé rárá o mo ní náà pé kò lè work kò possible because bí mi ṣe wà yìí i'm not going for anybody for now you people should just leave me mo fẹ́ rest mi ò fẹ́ nífẹ̀ẹ́ ṣàfimílẹ̀ báyìí kí n dúró kí n dúró kí n strong kí n dúró <laughs> kí n dúró dáadáa kí n dúró déédéé mi ìfẹ́ ṣubú abẹ́ mi mi mi mi ìfẹ́ yàn kankan mọ́ babe wọ́n ní láti accept ni ege kan ò lè dágbó ṣe tí mọ́tò bá pààyàn mọ́tò náà la máa fi gbé because èmi oníkan tó jẹ́ big deal ń bẹ̀ because after all àwọn parents ẹ support ẹ àwọn bàbá ẹ ò lè tiẹ̀ síbi tí kò dáná. ṣorí gbà mí àwọn parent èèyàn wọ́n support nǹkan kò mí ìkódà o ṣé nǹkan tí dé olú ṣe fún mi ni mo máa sọ ni àbí nǹkan tí Felix fojú mi rí wọn ọ̀rẹ́ mi mi ò ṣe anybody for now iṣẹ́ àjẹ́ ń dá dúró. Babe, wá try again ni. Try again again. Hey now. Mọ́mí ò try again jẹ́ ká hang síbẹ̀. Jẹ́ lọ change ká máa jáde lọ. Ẹ jẹ́ ń dá dúró báyìí kí n dúró kí n dúró ṣámṣám kí n dúró hmm. pépé má ti jẹ́ kán break àti. N ò break ẹ̀ babe. Wọ́n tá àti bá break ó máa repair padà. All the times. Gbogbo ètò ti break kò tún ṣe. Ah. ọ̀rẹ́ mi bóyá kí n dúró díẹ̀ ṣe bí wọn náà ti ṣe kankan tí a jọ ṣe papọ̀. má dúró sórí eh, èmi tí ń work towards tèmi o èmi tí ń fall in love pé mi nífẹ̀ẹ́ Monday yẹn mi tí mo kàn tó máa ṣẹlẹ̀ o mo ti fall in love o. Ah. bọ̀bọ̀ yẹn máa àmì dẹ̀ wá láì bọ̀bọ̀ yẹn. nǹkan tí ó padà wá já sí ni wípé mo ṣàṣọ pé kó sọkàn tó wà lọ́kàn ẹ̀ ó ṣàdẹ̀ sọ̀sọ̀sọ̀ bá ní ah, ọ̀rọ̀ yìí níbo ni ó ń lọ gangan ló bá ní ẹ ẹ mọ́mì adéyẹmí ni adéyẹmí ni òun fẹ́ mọ irú ilé tó ti jáde òun fẹ́ mọ orí èèyàn tó jẹ́ òun fẹ́ mọ personality ẹ̀ òun ni a ó fẹ́ mọ personality ẹ̀ he's a good boy ọmọ dáadáa ni mo ní ṣòmọ̀ pé dáàdì déyẹmí àti dáàdì ẹ̀ ọ̀rẹ́ tímọ́ ni wọ́n mo ní ẹni fi nó irú ìwà tí bàbá ẹ̀ ń wò wàá mọ irú èèyàn tí wọ́n léèyàn lọ́rẹ̀ẹ́ wàá wá mọ bí wọ́n ṣe tọ́ ọmọ wọn ó dá kí ló wá ṣẹlẹ̀ ńkọ́ ṣé wàá lọ sọ fún dáàdì ẹ̀ àwọn ní rárá òun ò lè sọ fún dáàdì òun náà ò lè sọ fún dáàdì èmi tó wá ń bí yìí kọ́ sí yìí ó ní nǹkan bá ti sọ ní final mo á ní rárá o nǹkan bá sọ ò lè jẹ́ final o máa fi tọ́ dáàdì ẹ̀ létí. ah òun ló dé yìí ẹni tó lọ̀rọ̀ gangan ló dé yìí. what you discussed with me last night òun ni mò ń sọ fún dáàdì yìí sìn. Ah, ah, mummy ṣebí ẹ̀yin nìkan ni mo sọ fún náà. Ah, èmi nìkan ló bá sọ ṣé èmi nìkan ni màá dá sí ni. ìwọ ló fẹ́ kó o sọ ṣe ẹwọ ní yàrá kẹlọ ni. o má dàda kú dalẹ̀ you better tell your father what you told me tell him. kí ló ṣẹlẹ̀ mọ́ wá àpọ̀. okay daddy mo kàn fẹ́ mọ irú èèyàn wo ni Adéyẹmí jẹ́ like mo fẹ́ mọ̀ irú ìwà wo ló ní irú ilé wo ló ti jáde I just want to know some things about him. Actually, the reason tí o fẹ́ bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ń bẹ̀rẹ̀. Because he asked you out. Tell him. Mommy! You have to tell him. Ṣo fẹ́ máa búra fún wọn ni? Something like that. Ah, Something like that. <laughs> Ilé ayé jẹ́ láti bá kọ́lé. japo ɔbea ne kɔkɔ no force madam good supposing ti deɛ me ba propose sɛ pé òun òun láti fẹ́ is it your choice. not really. ah not really i know you like him you better tell your father the truth. Should I purọ́ fún ká sọ pé ó ronú ẹ̀ pé òkè o lágbájá ohun mi mo fẹ́ fẹ́ ṣe àyà is your choice. something like that. something like that good. ilé ayé láti bá ọkùnrin lè propose sóbìnrin kóbìnrin náà propose kò sí nǹkan kan tó bá àdéhùn ẹ̀ ìyá aláwa nàná wa òun ló kọ́kọ́ rí àdá after 40 years, not in the past. ṣùgbọ́n kàkà kó ló bá dà dáadáa ń pè gbèjìkà ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ máa ń gbèjìkà sí wa yẹn <laughs> kò lè tán lára yín. Hmm. ọmọ tó wo yẹn kọ́ bí èèyàn túnra ẹ̀ bí èyí sí. èmi pẹ̀lú bàbá ẹ̀ tọ́pẹ́ kan bá ń ṣe anniversary friendship abárawa pa àdàgbà ni abárawa abárawa nínú ọ̀rẹ́ pa àdàgbà a lè sọ pé bàbá ẹ̀ láti bẹ̀rẹ̀ kó lè mọ nǹkan tí mo sọ yìí pé ọmọ kékeré ń dàgbà o kẹ́tọ́ ni pé máa bẹ̀rẹ̀ sí ni máa dé ẹ máa máa dá nǹkan mọ̀ from five six seven years àbí mm-hmm. so a ti ń bára wa bọ̀ bẹ́ẹ̀ títí títí títí títí títí up to date ṣe pé tá a bá ní pé ká anniversary friendship a máa ṣe over sixty years ó máa rí ohun tí mi ò tí mo ṣe tí ò dáa bó ṣe máa sọ fún mi kò ní bí mi nú máa rí nǹkan tó ṣe tí ò dáa bí ṣe máa sọ fún kò ní bínú ó tún wá bí ọmọ ọmọ tuntun abẹ ẹ̀ tún á tún ara ẹ̀ bí ó yàn án dáadáa ọmọ tó bá sọ pé èèyàn yan ìpín níbi tó gbé níláárí ó yan ìpín ẹ̀ níbi tó dà ó parí school de sọ̀rọ̀ ẹ̀ lóbi òkú bàbá ẹ̀ bínú fákẹ́ kọ́ kíní kan ibà ṣàṣùn ẹ ó ṣe kíní kan ó yẹ bàtúmá tó kọ ọdún kan sọdún kan bọ̀ sí méjì bàbá ẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ ní rí pé àṣọmọdé yìí ó lọ kọ́ gbọ́mọgbọ́n ni nígbà tó padà délùú yìí in fact ah, bàbá ẹ̀ gan mọ̀ pọ̀ wọ̀ kí mo wí bàbá ẹ̀ mọ̀ ẹ́ pé òun bímọ at his age kọ́mọ ti máa rò wípé business báyìí ni mo dá sílẹ̀ eléyìí lọ lọ́wọ́ eléyìí lọ báyìí ok jẹ́ kí tún yàsí bi tọ́ máa sọ pé landed property as at moment mo gbé over five thousand acres of land wà lọ́wọ́ ẹ̀ èmi ni mò ń ṣèwé ẹ̀ fún náà. wọn bí dáadáa ẹ̀bẹ̀ tí máa bẹwọ tó bá padà propose ẹ pé òun fẹ́ fẹ́ ní kí wọn ṣe kíni kò jẹ́wọ́ ọmọ àbọ olùkọ fún. Okay pé wọ́n bí ẹ dáadáa o kó má dàbí tàwọn ọjọ́ sí nítorí pé wọ́n mọ̀ ẹ́ pé ìwọ ló gbogbo ẹnìbọ̀ tó kọ ìwọ ló jẹ̀bi wọn kẹ́mi má tún wá sí níbí kó má ba ojú mi jẹ́ kó má ba ojú ìyá ẹ jẹ́. Be guy. totally submissive to him. If tó bá ṣe fún láti pé kó mú ìyàwó wá láti ìlú òyìnbó tó ti ń bo máa mú wa o wòdúrà mm-hmm. mm-hmm. ìṣòro pé kì í ṣe nípa ọmọ tó bàjẹ́ lọ́kùnrin ìwọ náà bàjẹ́ lóbìnrin o ṣùgbọ́n tọ́jú ìwà ìwọ la fi ń gbélé ọkọ ìyá ẹ propose mi ni o ìyá ẹ ah, kí ni ó jẹ lójú kò yẹ gbogbo yóò kọ lẹ́tà bí ọkọ̀ bọ̀ yóò bọ́ ní language <laughs> ẹ èmi dábẹ́ gbòbì sí obì lálẹ́ wò mo rà nǹkan mi mú ni jẹ́sọ̀ ọkọ̀ fún ẹ bílẹ̀ ìṣe tóbi tó yìí lọ́jọ́ alẹ́ tẹ̀ ń wo doctors tẹ̀ ń wo accountancy tẹ̀ ń wo oríṣiríṣiríṣiríṣi tí gbogbo lè dùn táwọn ọmọ yẹn tọ́ máa tọ́ máa tálẹ̀ máa kí lẹ́nu lẹ́yìn. the mother. the mother tẹ́ bá béèrè lọ́wọ́ ìyá yẹn ó máa rí wí ṣùgbọ́n rí pé a ohun tí mo rí tó bí mi náà ṣé màá ti torí lè kó mi bí tí bá kó mi bí kí ló máa jẹ́ ẹ̀dà ọmọdé wọ̀nyí. ó gba gbogbo ẹ̀mí ó gba mọ́ra do you think I'm perfect? No, I'm not màá sọ ọmọdé sọ dorí kàlẹ́ ńgbà mi báyìí ọ̀rọ̀ mi ò ní yé mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ she will come to my level pátápátá màá tún wá wo báyìí wá ní ah, ọmọbìnrin papọ̀ ọlọ́dúnmọ tó fi mú mi kó fi nǹkan kan mú mi wá ní obìnrin ò lè ní agídí pẹ̀lú ọkùnrin kó lè jírí ọkùnrin yẹn o mo fẹ́ kí nǹkan tó da ẹ̀ láìfẹ́ àdúrà mi pé ilé owó ilé ọ̀rọ̀ ẹ̀mí gígùn àlàáfíà ọkọ tó máa ṣe bí bàbá tó máa ṣe bí ìyá kọ́lọ̀ kó fún ẹ. Amen. which I am today èmi ni bàbá ẹ èmi ni ìyá ẹ èmi lọ̀rẹ́ ẹ èmi lọ́mọ ẹ. tó bá dúró tàbá jọ sọ̀rọ̀ mo read mind ẹ tí n bá jókòó tí mo wọ báyìí ó read mind bó mọ nǹkan tí mo fẹ́ ó mọ tí mi ò fẹ́ position mo fẹ́ kó fẹ́rẹ̀ sí. ṣe ti gbọ́ kó lè jèrè kí ni ilé ayé ọkọ ilé dẹkọ bínú kí kọ́ kọ́ ó ṣe má ṣe báyìí ṣe má ṣe báyìí ẹ̀ àbí bẹ́ẹ̀ ṣe máa ń sọ màmá ẹ̀ ló kó sí lẹ́nu ẹ̀ my dear ẹ̀ okay oh, i'm sorry kò rí bẹ́ẹ̀ òye ọkọ mi àjòkù wa ṣubú lò ní ṣubú fẹ́ ó lè bínú dé gírígírí ríro let him go to the bed bí wọn náà bá wọnú bẹ́ẹ̀ pẹ̀lú ẹjọ́ aṣọ ẹ̀ síbi kan náà kó yí lò afẹnitori bá ń ṣe o obìnrin ní súnmọ́ ní kátàdí mẹ́yìn o afẹnitori bá ń ṣe so in this case gbogbo tó ti kọjá ó ti kọjá sẹ́yìn ó yẹ kó ti kẹ́kọ̀ọ́ do you understand? so you understand I love you. Yes, Daddy. So Adeyemi is good mm. for you. So you're free to tell him yes and. Um, so to buy some for I love Adeyemi ohun tó ń bá mi sọ mo ti gbọ́. mo ti gbọ́ o kásẹ̀tì. mo ti gbà nígbà tí ó wẹ̀ sọ lójú mi. ọkùnkàn mi ṣe ti rí ẹ̀gbọ́n mi tí mo bá yín sọ lórí fóònù lílé yìí. mo náà fẹ́ ṣe birthday fortieth àwọn lélẹ̀ so ẹ bá mi yà wọ́n dáadáa o mo ti ròyìn fún wọn gan wọ́n ṣe tẹ̀lé mi wá tó náà lágídí díẹ̀ but. ọkú ẹ ṣú ọ̀pẹ rẹ̀ mọ fọ́tò ìyá dada. àbúrò yín tó mú yín wá ọmọọṣẹ́ tí mo lè ṣe ló fi mú yín wá. ẹ eh, but ṣé bẹ́ẹ̀ bá tí bá ṣe ní kẹ mi lẹ máa yà. ọ̀nkú ah, ah, bẹ́ẹ̀ bá ṣe dúró lẹ ṣe máa bára yín bẹ́ẹ̀. torí mo fẹ́ kẹ ya fọ́tò yẹn kó pọ̀ dáadáa kó dẹ̀ fine. ó ti yẹ torí fọ́tì pọ̀ nù ayé o torí ẹ̀ mo fẹ́ send ẹ̀ sọ́wọ́n ọ̀rẹ́ mi tó wà lamẹ́ríkà tó wà ní London tó wà ní UK ó ti yẹ ẹ tún máa ṣe fifty gan ẹ má wọrí màá fún yín ní nǹkan tẹ fẹ́ ẹ má wọrí. ẹ bá mi dúró báyìí. ó yà ẹ dúró. ẹjọ́ clear dáadáa mo ti yà yẹ bá mi fún ẹ fún mi style mi. báyìí tún kọ́. ọ̀nkú ah, àní ẹdúró ẹdúró ẹdúró ẹdúró náà ẹdúró ẹdúró ẹdúró náà ẹ̀wọ̀n ẹ̀kan tó aṣọ àì ẹ fakọ́ sí ọ̀nkú ẹ̀ azin. bọ̀dá mi ẹ̀ ń ṣẹ̀sìn ah, ah. wọ́n ní kẹ́ pose ẹ kọ́kọ́ ṣe báyìí ẹ má wọ ẹ̀ṣin eléyìí ẹ tún ṣe báyìí kí ló dé ṣé ti chameleon lẹ fẹ́ mú next ni ẹ ṣe dáadáa jàre mi ò láì bẹ́ẹ̀ ṣe yìí. ṣé tó yẹ ló ṣe wá ní mo ṣẹ̀sìn wà á irú rọ́bìṣì wo lélẹ́yìn náà àwọn ọmọ yóò ti bàjẹ́ jù o kí ló fa ogo yìí kan ọgbẹ́ yẹn náà irú nọ́ọ̀sẹ̀sì ò nìyẹn. ó dá mi ò ya fọ́tò ìmọ̀ màá disappoint. ọ̀nkú ẹ dúró kò lè tó yẹ. kí ló dé nǹkan tí wọn náà sọ fún wọn ẹ ti pọ̀ jù náà ó hàn kì í sọ̀rọ̀ báyìí náà. ṣé tẹ́yìn náà bá fẹ́ edit tí ò ní fún yín problem. béèrè pálawọ̀ kànáńkì ni ni wọ́n ni. adé correct wọn nǹkan tá a wá fún ní iye iṣẹ́ ti wá ni ara máa sọ fún wọn ṣe máa dúró fún wọn náà. wọ́n ti lọ wàhálà tí wọ́n ní ìbọn lọ fẹ́ pé fọ́ọ̀tì. sùúrù àlàyé lè tí mo wá yà nǹkan báà lẹ ṣe máa gbà. ẹ bá wọn edit ẹ bọ́ bá ṣe dó wọn abára wọn bẹ́ẹ̀. pẹ̀lẹ́ báwo ṣe wà babe babe i'm sorry i'm sorry má bínú jọ i'm very sorry. ṣé time tí mo sọ kò dé ìbàlẹ̀ lọ. má bínú pé mo pẹ́. you're sorry. yes i'm sorry. are you joking was this our agreement. ṣé agreement dámi ló ṣé agreement ta ni lélẹ́yìí. torí náà ni mo ṣe ní kó má bínú pé mo pẹ́ i'm sorry. do not tell me that she no be angry because i told you thirty minutes thirty minutes kọ́ mo sọ fún ẹ̀yin. Look, I wọ́n kàn ṣe lẹ́nu ìkọ́ni material agreement ni so what's the time right now. but baby 15 minutes péré ni mo i'm sorry. 15 minutes did you just say 15 minutes now. So 15 minutes means nothing. It means nothing to you, right? No, no, I didn't say that. Mo kàn sọ pé 15 minutes ni mo fi pẹ́ pé kò yẹ kó bínú tó tó yìí. Can you just can you just let yourself speak? Kí mo nonsense Don't spill from your mouth. Ó sọ 15 minutes. 15 minutes ọmọ kan tó jẹ́. There's something called time efficiency. Why tó ni? wọ́n wọ́n ìdúntì of time efficiency ọmọ nǹkan tó ń pè pé kéèyàn kéèyàn ní time efficiency òun sọ fún mi òun sọ fún mi pé fifteen minutes lọ́wọ́ fifteen minutes now. okay i'm sorry. please the one you are telling me that you are aggravating me the one you are telling me that you are sorry because i don't like you are making me feel as if i'm a nagging person or as if i i complain too much but àwọn èèyàn onímọ̀ pé ìwọ fún ẹ ló ń jẹ́ ló máa picture mi bẹ́ẹ̀ you are picturing me like that because each time you are doing this it it it, it irritates me. i'm sorry. mi ò láìkí bó ṣe ń hmm, òun mi bí kó ti wàhálà mi ti pọ̀jù ní wàhálà ni mí why are you like this why why did you fẹ́ ni àfi ayé ni mi lára i'm sorry má i'm sorry. see henceforth taba ti jọ níbi kan ta fẹ́ lọ bá two is two four is four ṣùgbọ́n mi i don't want to see i don't want to, i don't want to see any delay four is four two is two okay. right. Yeah. okay i'm sorry. let's go. wàhálà no problem ẹ ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ owó eléyìí tí mo send yẹn lọ fi ra gbogbo nǹkan tó sọ pé o need láti rà tí ò bá tó ẹ kó jẹ́ kí n mọ̀ máa send owó sí ẹ máa send more of course i will send more ìyẹn ò ṣe problem. ó ṣàlàyé kò máa dẹ́rìn pa mí ṣá. no problem there no problem. kò sí wàhálà mo ti gbọ́ máwọ̀ rẹ̀ kàn mí mo ti gbọ́ ẹ o no problem no problem kò sí wàhálà <laughs> alright alright ẹ jẹ́ ká jẹ́ ká sọ̀rọ̀ later ẹ́ eh? babe. o oh, ní láti cut phone yẹn you were conversing on phone má bẹ́ẹ̀ tó bá sọ ọ́ má bá sọ ọ́ lọ. no babe i'm done mo ti ṣetán mo ti bá wọn sọ̀rọ̀ tán tó rí mi cut má continue continue conversation. a ní kò ń ṣe torí tiẹ̀ ni cut i'm done with the call mo ti sọ̀rọ̀ tán like i'm okay. what exactly is your problem. ah yes because i seem not to understand you kí the problem eh? kí lè máa ṣẹjọ sọ ó wá sí ibà that was the last time náà bó ṣe gallivant all around the house nìyẹn ó wá sí ibà ó jókòó ṣì ó gbé gbogbo wájú òun òun receive call you are talking to a man on phone ó ń dárúkọ ọkùnrin nínú ilé mi. but o oh, ò mọ ẹni tí mò ń bá sọ̀rọ̀ náà kí ló dé tó ń conclude by. i don't fucking want to i don't want to know ẹni tó ń bá sọ̀rọ̀ i'm telling you it is wrong of you to be kó kó máa bá ọkùnrin sọ̀rọ̀ lórí fóònù nínú ilé mi what what what what what's your problem. okay Um. tí mo ní prepare for me. ah babe i'm sorry mo ti gbàgbé ṣá ah, but babe wọ́n lè ti pọ̀ jù láì kó máa ní mi lára kí ló wà ń bẹ tí wọn náà bá wọnú kíchìnà tó bá lọ gẹ́ẹ̀tì nǹkan fúnra ẹ láti jẹ oúnjẹ wà nù freezer bẹ́ẹ̀ náà gbé jáde kó gbé sínú microwave kó jẹun ah, wọ́n lè ti pọ̀ jù jàre. èmi ló bá sọ̀rọ̀ are you okay ah. ṣé ní o ṣe kọ ẹ̀kọ́ nǹkan mi nǹkan mi ṣe ẹ èmi ló sọ pé kí n lọ sínú kíchìn kí n lọ pè kí oúnjẹ wà ń bẹ kí n lọ jẹ. ìwọ ló fẹ́ jẹun náà. sọ fún mi pàṣẹ mo fẹ́ fẹ́ Ah, ah. wọn sọ fún gbọmọ raisa ni wọn change wọn change fún mi ni wọn sọ fún mi because you not be exchanging words with me. but i'm not your maid ṣé mo jọ́ mọ̀ ọ̀dùn wa ni. you are my you are my fiancé and you should know the right thing to do. so wọ́n kọ́ sórí fiancé pé fiancé ló ní láti wá nǹkan tí boyfriend máa jẹ like i don't understand. èmi ò mọ̀ pọ̀ fọ́nú délẹ̀ fún tẹ́gbọ́ òun understand. sáà dábẹ́ bí ṣé wọn kọ ẹni ni are you not properly. nínú ọjọ́ èmi ò ti ń sọ̀rọ̀ sí mi o. ṣé olórí burúkú tó ń bá sọ̀rọ̀ lórí fóònù òun ló jẹ́ kó mọ̀ pé yẹ kó lẹ́sìn kó yẹ kó that kí ló tó máa pọmọ lọ́mọ lórí burúkú for what. Hmm. wọ́n ti ti kó ẹ wọ́n ti kó ẹ kó máa kó máa kó máa kó máa báńtà pẹ̀lú mi kó máa báńtà wọ́ọ̀tì pẹ̀lú mi kó máa kó máa kó máa fún mi náà ní kíní kan ó ti ṣe àbí kò sí wàhálà èmi bẹ́ẹ̀ wọ́n just go into the kitchen and prepare what I want to eat. babe wọnú kitchen kò lọ wá àwọn tó máa jẹ ìwọ lè bí pa náà ebi ò pè mí nǹkan tó wù mí jẹ ni mo ti ń jẹ yìí ìwọ lè bí pa wọnú kitchen kò lọ prepare oúnjẹ fúnra ẹ kó jẹun ṣé mo jẹ́ ọmọ ọ̀dọ́ ẹni. èmi àti ẹ wà ní òkè we are talking ó dẹ̀ sí gbogbo ń bọ̀ wá sálẹ̀ wá ṣe oúnjẹ fún mi ó wà lórí fún pẹ̀lú mo ti sọ yẹn kó lọ sọ kí èmi lọ nílé lọ kí lọ sọ. of course now of course. ṣé ìwà ló wù yẹn eh. ṣé ọ̀rọ̀ tó sọ ṣó jẹ́ nítorí tó make sense. Mm-hmm. Ifemide please I don't want issue you are really stressing me and I don't want issue with you can you just walk into that kitchen and prepare me dinner. mi ò ṣe méde mi ò kí ṣe méde Adéyẹmí wọnú kitchen kò gẹ́ẹ̀tì oúnjẹ fúnra ẹ̀. sórí àwọn èrò ni kí ló ṣe má sọ fún mi. ṣé o ní òpin ni ṣọ́ ọ̀rẹ́ Adéyẹmí o Adéyẹmí ṣọ́ ọ̀rẹ́ o. o dáhùn padà fún mi ṣé wàá ó kè ṣá mo ní kò wọ́n náà ó tó ibú tó ń bá sọ àti kúkú wọn náà ibú tó gbé sílẹ̀ tó ń jẹ kó jẹ́ kó mọ̀ kó tó ń ṣe. ìkan tó wù mí jẹ ni mò ń jẹ yẹn tí wọn náà bá máa jẹ jókòó kó wá jẹ kó mu júìsì ìkan tó wù mí jẹ ni mò ń jẹ yẹn. you you you will not you will not go down this lane with me because o ma regret it for the last time please i beg of you i beseech you walk into that kitchen and prepare me oúnjẹ ti fẹ́ jẹ i'm famished. kò sí wàhálà jẹun kọjá kí n lọ sínú kitchen. kọjá àyè pọ̀ wá wá kitchen ọ̀nà kitchen lè wá bóyá kò àgbàyà àgbàyà òṣì àgbàyà bóyá kò wá fún àmì bóyá mo jẹ́ mẹ́ẹ̀dẹ̀ wá sọ. owó ni mo fẹ́ jẹ́ kí n rí lásìkò bàbá ilé mo fẹ́ kọ́ jẹ́ kí n rówó fi kọ́ ọkọ̀ tó lò gbà ni mo fẹ́ lò jẹ́ kí n rí i. Ah, ah. kàn mí kí ló ń ṣe ń bíbá kí ló wá ṣe ń bí. wọ́n ok kí ló ń ṣe mí báyìí. Ah, ah. dìde dìde kí ló ṣe mákúnlẹ̀ náà ìtàlá wà náà dìde. ìfẹ́mìdé ah, má jẹ́ kí n parọ́ fún ẹ kò yé mi bó ṣe ń ṣe mí o tí mo bá ń sùn ìwọ ni mò ń fi ojú mi rí tí mo bá ń jẹun ìfẹ́mìdé tí mi ò bá tí rí oúnjẹ mi sọ̀kan lọ sínú ìfẹ́mìdé kò ní í sí. <laughs> <laughs> òun máa dùn ṣó yá wèrè ni ọ̀rẹ́ mi mo máa ti tẹ́ mi ò máa dùn bẹ́ẹ̀ máa gbà mí lọ́wọ́ lórí burúkú tó kúnlẹ̀ ìtorí ọlọ́run jọ torí ọlọ́run ṣé ẹ̀ṣẹ̀ ní kó o sunkún ọ̀rẹ́ lọ́dọ̀ mi kí n ràn ẹ́ lọ́wọ́ ọmọ mi lọ́dọ̀ mo má ṣòro o ní ìwọ kan mi ìwọ kan mi ìwọ kúnlẹ̀ síwájú mi ó sọ fún mi pé kẹ́mi má rí ẹ jọ níbo síbo mo rò bóyá mo rí ẹ ọmọ orí bẹ́ẹ̀dì ni ẹ mo mú ẹ kúrò lẹ́lẹ̀ mo gbé ẹ sórí bẹ́ẹ̀dì o lè yí jábọ́ olórí burúkú ni bàbá ṣá ní ìwọ náà ní ìwọ kan mi ìwọ sí mi èmi kan mi èmi ni wọ́n mú rígi olórí burúkú rígi two hundred naira wọ́n gbọ́ èmi ó ti da ó ti da kò sí wàhálà mo ti tẹ́ mo ti tẹ́ ọ̀rẹ́ mi ó dẹ̀ sọ fún mi o ó dẹ̀ sọ fún mi ìwọ ẹ̀ṣẹ̀ ni pé gbogbo ìsúnfún oore wá sọ́dọ̀ mi mo dẹ̀ ràn lọ́wọ́ ṣé torí mo sọ fún ẹ pé mi àti boyfriend mi ní ìṣù torí mo sọ fún ẹ pé déyẹmí ò kì í múnú mi dùn déyẹmí máa ń bà mí nínú jẹ́ torí ẹ ló ṣe wò pé òkè mi ò ní choice mọ́ o kó ra ríǹgì two hundred kó mu wá bá mi kó máa sọ fún mi pé will you marry me kó mi ò máa ti ṣeré mo máa ti dáràn ṣé wàá fẹ́ gbọ́ èmi àti boyfriend mi adéyẹmí à ní ìṣù mọ́ o àti source problem to wà láàrin àwa méjèèjì o èmi àti boyfriend mi ò jà mọ́ o ṣó ti gbọ́ olórí burúkú ni bàbá ṣá ṣé torí mo ní boyfriend náà kí múnú mi dùn ó máa ń bà mí inú jẹ́ torí ẹ̀rọ ṣé wọ́n pé kẹ̀mí ò ní choice mọ́ kó lọ hang olórí burúkú wá fún mi ọ̀rẹ́ mi mo mọ̀ ti ṣẹ̀ sí mi mọ̀ pé mi ní ibà ìrọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ah! ó dẹ̀ sọ fún mi o. olórí burúkú ń bọ̀bọ̀ yìí ìwọ jẹ́ mo ṣe mo dẹ̀ sọ fún ẹ. ó sọ fún mi. mo sọ fún ẹ o. ó sọ fún mi. àwa rí adẹ̀ sọ. mo tẹ́ láti jọ́ tí wọ́n ti bí mi sáyé mi ò tẹ́rí mi ò ṣẹ̀sìn rí ẹ̀ní ni mo ṣẹ̀sìn for the very first time. bébì má ní rẹ lára má jẹ́ kí èèyàn kan pa ẹ̀ photographer lásán lásán ìwọ fẹ́ fẹ́ ọ̀rọ̀ tèmi ó sọ̀rọ̀ àbò jábọ́ anyway kò ṣe fọ́ọ̀tẹ̀ sórí kò ní dáká máa pariwo mi ta wà jáàmà lọ. fún mi ó sọ fún mi mi gbọ́ ni kò sí wàhálà. hope you're okay. Yeah, I'm fine. Ṣé small entertainment Why? Oh, wow, okay fún ẹ no. um lest I forget. Ìgbà wo ni wà tí Fẹ́midé lè fẹ́ gbé gbogbo nǹkan tó wà lẹ́yìn lọ sí next level? I mean you need to solemnize your relationship ṣó ti yẹ mi ìfẹ́ kó jẹ́ ẹ̀hún wa òun lọ òun náà wá yọjú sí I want you people to get serious and do what is right. Yes ma I understand what you say. Good. I appreciate the um, conversation the family um, actually Ifemide mo stand me with this she knows my stand with her and she knows that I'm always ready so ọwọ́ ẹ̀ ló pèsè ma. She's ready too. Ah Ifemide is ready once you do the right thing uh-huh, and i'm sure you know what i mean you need to take the lead ọkùnrin ló máa ń fi ọ̀nà hàn obìnrin tó bá ti take right lead i'm sure she's going to follow suit wo kò sí dàn dúró de o ẹ má já wulẹ̀ fífalẹ̀. yeah mo appreciate everything ma um, kò sí problem ma tó bá ti yẹ gùn tiẹ̀ ó ti yẹ ọ̀rẹ́ tèmi nìyẹn so definitely i will just i will do the needful. good mo jẹ́rìí ẹ i trust you. <laughs> <laughs> so about one kilo kí ló should I still bring something for you. no um, I'm okay for now. ẹ eh, bóyá kò tó You ìyẹn á ti digest then I can give you another. ẹ um, bọ̀ <laughs> eh, mo ń try láti watch eh, Tommy because kò láìkè èèyàn tó ní pot belly. Ah! <laughs> dádì ó ti sú mi mi lè kó pẹ̀lú déyẹmí mọ́ ó ti sú mi kò sí nǹkan kan tí mo ṣe fún déyẹmí báyìí tó tẹ́ déyẹmí lọ́rùn kò sí nǹkan kan tí mo ṣe báyìí tí mo mọ̀ ṣe lójú déyẹmí tí bá gbé gbá ni mi ò mọ̀ gbé tí bá gbé àwa ni mi ò mọ̀ gbé tí bá rìn báyìí déyẹmí ni màá ní rárá báyìí ni kì í ṣe lọ kò sí nǹkan kan tí mo mọ̀ ṣe lójú ẹ̀ kí déyẹmí jókòó báyà máa pàṣẹ ni do this do that bring me this bring me that go and cook for me ẹ imagine dé èmi ò ti fẹ́ mi sílẹ̀ o bó ṣe ń treat mi tó bá fẹ́ mi sílẹ̀ àfi kó ya sọ mí dẹrú dáàdì ẹ̀wọ̀ èmi ò ṣe mọ́ o èmi ò fẹ́ dé ẹ̀mí mọ́ o dáàdì nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sìn ẹ kàn bá mi pé dé ẹ̀mí lórí fún kẹ́ sọ fún pé má jẹ́ kí n rí ẹni ọmọ mi mọ́ o ọmọ mi lòun ò ṣe mọ́ o má disturb ọmọ mi pẹ̀lú kọ̀ mọ́ o that's it kó má bàa fi kọ́ disturb mi mọ́ èmi ò ṣe mọ́ ó ti sú mi. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. yes daddy. àti ṣe ìrìn ṣe nǹkan tó le kì í ṣe nǹkan tó le rárá tó òun kàn báyà kí n sọ pé ó ti tọmọdé bá bọ́ ti ta gọ̀bọ́ obìnrin tí wọn bá máa bá gbé èèyàn láti pampa ẹ ni. yes like kó pampa mi dáadáa. wà á kò yé bọ̀ tó bá rẹ ní bá sọ̀rọ̀ I believe you can still change the issue of ẹ bá mi pè é ẹ kíní kankan kan kó má pàgọ́ mi mọ́ mi ò fẹ́ mọ̀ náà. Hmm? ṣiṣẹ́ ẹni tí ó gba ẹ̀kọ́ dáadáa o. dọ́dí. àwọn kankan wà tí ìwọ expect lọ́wọ́ ọkọ ẹ tó ń sọ yìí ṣùgbọ́n mo bí ẹjọ́ tó mú abàmì àbí mi ò bèrè lọ́wọ́ ẹ̀ mo ní jò nífẹ̀ẹ́ bọ́ọ̀ yìí you told me yes. Abo sọ bẹ́ẹ̀ dọ́dì mú sọ bẹ́ẹ̀ ìgbà yẹn nìyẹn. ó dèèyàn mélòó tó ti sọ fún mi bẹ́ẹ̀. gbogbo wọn ò níwà náà ni dádì kò ń ṣẹjọ́ mi. èmi kò tó jẹ̀fìn ọ̀la kò tó jẹ̀fìn ṣòun pé kò tó nìkan kọ́ ló wà lọ́fìn. tọ́ bá pẹ̀yàn ní abì fúnra ìràyè onífun láti pa ìfun ẹ̀ mọ́ ni ọkọ tó lo fẹ́ fẹ́. Fe tó ń bá ẹ sọ kankan tó lura gidi pẹ̀lú ẹ táwọn ẹbí ẹ bá wà ní ìjókòó ojú kí ni kò fi wọ̀ ẹ́ yálà bro àbẹ̀gbọ̀n lọ́kùnrin àbí lóbìnrin wọn nà ọmọ àṣà ọmọ tí ó gbẹ̀kọ́ tó bá dọ́dọ̀ àwọn òbí wọn wá ní ẹjẹ́ pé ọmọ yín ìyàwó tó ń gbé káàkiri ìwà báyìí máa ló wà lọ́wọ́ ẹ̀ wàá máa forí tiwa gbọ́rọ̀ nílé ń bí. ò ní làákàyè rárá o bí ti wo yes làákàyè yọ kàn sí fún ara bí ti nǹkan mu. dọ́dí. o fẹ́ tẹríba fọ́kọ tó fẹ́ fẹ́ ìyá ẹ tẹríba ló ṣe wà náà lèmi dè níyì wọn ò pè mí pẹ̀lú ẹ̀ parí ìjà rèé ó mọ nǹkan tí mo fẹ́ ó mọ tí mi ò fẹ́ ọmọ yorùbá mi I'm an African but all this western civilization tẹ fẹ́ kóru yìí ẹ tẹ́lẹ̀ máa bá ń díẹ̀ kò ní nǹkan mí nínú kò believe pé àṣà aláṣà o o o o important ju àṣà tiẹ̀ lọ that means you are stupid idiot. dad. tí n bá tún gbọ́ anything màá ju ẹ lójú níjókòó mi bí. ìwé mímọ́ ọlọ́run méjì gan sẹ́fùn ní ẹ̀sìn àbáláyé gan sọ you have to be totally submissive to your man. ọ̀dọ́ ni mo ń ṣe bí keep quiet ṣé wọ́n ṣe pé yẹ. ó dàbí pé o ò àbúrò bàbá tó ní ọkàn mi. Yeah. Are you kidding me? Ah, babe, ṣòro anytime tí bọ̀bọ̀ ìbá ti pè mí, bọ̀bọ̀ ikọ̀ máa ń múnú mi dùn ní ṣáá. Tí kọ̀lẹ̀ bá ti wọrí fún mi báyìí, that's it gbogbo nǹkan tí Déyẹmí ti ṣe fún mi bóyá Déyẹmí pariwo mọ́ mi ní o bóyá ó bá mi jà ní o bóyá ó jágbe mọ́ mi ní o everything máa kúrò lórí mi straight up ọ̀rọ̀ tí bọ̀bẹ́ ọba bá mi sọ báyìí ló máa wà lórí mi ó máa máa múnú mi dùn anytime tó bá ń bá mi sọ̀rọ̀ lórí fóònù báyìí mo kàn máa máa rẹ́rìn-ín you know that joy. aṣọ ò o lè believe mi ọ̀rẹ́ mi mo ti ní feelings fún bọ̀bọ̀ yìí. <laughs> ṣé o wà òkè kan mi ṣé o mọ̀ pé ẹ̀sìn ní same calibre ni so bọ̀bọ̀ photographer yẹn ni wọ́n nífẹ̀ẹ́ dúnú báwo ló ti ṣe fẹ́ introduce ẹ̀ sí dáadé náà kó wá bí ẹ pé ẹ ta ọkọ tó mú wa o kí iṣẹ́ kí ló ń ṣe kó ní photographer ṣé o mọ̀ kan tó ń sọ ṣá. babe o ti o ti ń rò lọ síbòmí o ní o ti fẹ́ máa take ẹ̀ personal má rorò kúrò bó ṣe nǹkan tèmi mí nìyẹn mú mi ìpókò máa ń múnú mi dùn tí kọ̀lẹ̀ bá ti wọlé inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún ó máa ń jẹ́ kí n rẹ́rìn-ín and tí bá tiẹ̀ ni mo fẹ́ fẹ́ taluma taluma máa ta ló máa nínà adult ni mí náà. nǹkan tí mo fẹ́ kó sọ gangan nìyẹn mo fẹ́ kó land ni tó bá fẹ́ wọ́n ọ̀gbẹ́ni wá tó bá fi lè fẹ́ photographer èmi kíní mi ni wá sílé ẹ̀ mà wá ní ọ̀rẹ́ mi o ọkọ ẹ̀ o photographer ló ń ṣe. adé máa yà wá fọ́tò. ìwọ àti ta ni. a máa sórí gbogbo photo shoot a máa ló ń fowó ṣe àní fowó ṣe photo shoot mọ́. ọ̀gbẹ́ni babe eré náà ṣeré bí wọ́n ṣe. <laughs> Ah. wálé ẹ pọ̀ ó dàbí pé mi ò pa kí ló fẹ́ jẹ. ṣé ẹ̀fọ́ yóò ti jẹun. ẹ̀fọ́ kí ló rí ilá ló wà àmì ah, oúnjẹ oògùn oúnjẹ tó dà ní. ewé dúnkọ ìsàmọ́ nìjẹ. wá fi jẹ sẹ́mọ́. ọkọ̀ tó lò gbà ni mo fẹ́ lò jẹ́ kí n rí i aya tí mo nífẹ̀ẹ́ tọkàn jẹ́ kó gbà fún mi ayàwòrán ẹ bá mi pé ayàwòrán. Ah! oh my god kí èyí smart at all bí nǹkan nǹkan nǹkan tó ṣe nǹkan tó ṣe can you imagine. ṣe okay no no i mean owó pàrọ̀ wò nìyẹn báwo lè ṣe why did you scream like that báwo did máa pariwo bẹ́ẹ̀. mo kàn fi nǹkan wọn lórí fóònù. òun fi nǹkan mi nǹkan tó fún mi ben? Why are you just Could ló dé gbàlá mist nìyẹn i mean where are your manners òun gbọ́ nǹkan why do you jẹ́ unnecessary alarmist No, over fẹ́ fún mi látàtà pin why òdododo ó dé ṣe bí ọmọ rice ṣe bí ọmọ aláta ó ṣe bí pé like why you bó ṣe ṣe bí ọmọ tó wà local why you acting like a filthy local bitch just just sun sun sun i don't understand báwo ló ṣe ń wò mí kí ló ṣe ń wò mí bẹ́ẹ̀ no ó tọrọ kọ́ mo bẹ́ẹ̀ sọ ni i'm i'm telling you the reality no uh, come back here excuse you i don't understand you dare not you walk out on me pé mo bẹ́ẹ̀ sọ tọrọ ipe mo sọ pé òfin feminism bo ni feminism à ń bo ni mannerism bo ni pé wà poise o ní class àwọn chain tó ń wò mọ́ bìnrin lára tó fi sọ pé dẹ̀pẹ́ rẹ̀ lọ́mọ olówó like appearance ẹ̀ jọ ọmọ olówó but inside ó jọ ó jọ ọmọ musin ó jọ ó jọ agbèrè ó jọ ayé understand you can imagine no ṣé o bí o èdè èdè èdè àdìbàdì tó fọ wà classy pẹ̀lú ní báwo mo ṣe báwo mo ṣe ṣì fẹ́ náà like báwo mo ṣe máa mú one person because wọ́n ti change justice my way ibi tí wọ́n gbà wọ ẹ̀wọ̀ ni. like Otiwa, the total stranger to me. like any little thing àti flare up àti i don't know she doesn't listen to me anymore it's like i'm seeing a total stranger tí bá ní kó ṣe the other side ló máa she doesn't listen to me even at at at the slight of any little argument Oti pick on me Tiba pastor bá like i don't i don't i don't even understand her anymore ọ̀rẹ́ will yé me? ẹwọ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́jọ́ ní gbọ́mísùmí ọ̀tọ̀ rárá. sir ìyá a máa ní gbọ́mísùmí ọ̀tọ̀ which is normal But tí bá jẹ́ pé mo wà at fault at an instant mo ti máa tètè máa ti apologize pé ah ok má bínú but reverse is the case lọ́dọ̀ tiẹ̀ tó bá ṣe tó bá yẹ pé òun ló jẹ̀bi she would not even apologize she is very adamant and to to now crown it all sir ìkó tó máa ṣe tó tiẹ̀ wà like the the height of it is mo máa wà lẹ́gbẹ̀ẹ́ báyìí she would be ó máa ó máa receive call ọkùnrin lójú mi ṣe téyìn ò bá yan àlè bó ń ṣe oúnjẹ oúnjẹ. ó ń receive call ọkùnrin. bẹ́ẹ̀ ni sà ó máa jókòó máa receive call ọkùnrin lójú mi pé there is another guy in the picture so and the way she's treating me ó ń jẹ́ kí n máa mo ti ní complex issues sir because she's making me feel less of a person. Ehm, ọkùnrin tí ò ń sọ yẹn one gbogbo nǹkan tó sọ lákòókò gbogbo yóò lè lágídí àbí nǹkankan fine yes mo i can roll that out bọ̀ pé kó double date èèyàn àbí kó kó lè ṣe o ọmọ mi ni mo mọ nǹkan tí mo sọ. So sir. okay ǹjẹ́ ó ó dárúkọ ọkùnrin kankan rí lójú ẹ̀. yẹ tábà tó bá ń sọ um, kàn mí yẹ ẹ̀fẹ̀ kò ní bá bèbè kàn mí bẹ́ẹ̀ ni sir. lẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ lẹ́bí mi ọ máa ṣe kankan fún mi má jẹ́ kó mọ̀ pé o ti wá mi sọ anything okay no problem sir bó ṣe ń balùwẹ̀ yẹn kó máa let me make my investigation do you understand èmi ni mo bẹ́ẹ̀ méjì. bẹ́ẹ̀ sir. tí kò bá fẹ́ gbọ́ nǹkan tí mi bá bá sọ màá kọ́kọ́ ràn yẹ́ ẹ̀ tó bá fẹ́ wá dàbí pé létí ikún ni èmi ń purọ́ fún yàn tó bá jẹ́ pé kò ju ilé màá sọ kò jáwọ́ nọ̀rọ̀ ẹ̀ ok dadi ẹ̀ ń kọ́. yeah all it's alright máa rí mi ṣe sọ. ní kó jẹ́ ká pàdé lálẹ́ o. ok sir. bí ọdún ṣe ìgbòkò kan wa. Yes. Yes, yeah, yeah, yeah, yeah, yeah. love me, girl. I love you too. You want me, girl. I want you too. If ever should be my witness, I need you too. Olè lògùn ẹrú. Oníwà fọ́gbọ́n. Bọ̀ ṣé aṣọ tí mo wọ̀ yìí wà òkè ṣá pẹ̀lú background Ok, bàtà yẹn àbí. Okay, let me do that. Yes, you are. Perfect. Fairway. Yes, sir. Ma'am. Who is this, ma'am? Daddy, kàn mí lórúkọ ẹ̀. Ǹjẹ́ ó ó dárúkọ ọkùnrin kankan rí lójú ẹ̀? Yẹ́ tá tó bá ń sọ kàn mí yẹ́ ẹ̀fẹ̀ kò ní bá bìbí kàn mí bẹ́ẹ̀ ni sá. Kàn mí. So you are coming here with this sir. ọmọ Yorùbá ni ẹ́. bẹ́ẹ̀ni sá. kẹ́kọ̀ọ́ sọmọ ẹ̀kọ́ máa ń sọ lè Yorùbá pé èèyàn ní mọ́kọ́mọ́kọ́ tún mọ́ àlẹ́ ọmọkọ́mọdé ti lóko àfẹ́sọ́nà àbí ọmọ. I'm just asking you. Daddy, don't keep quiet. Keep quiet. ó dẹ̀ gbójúgbóyà ó gbọ́dọ̀ ń bọ̀ sínú lẹ́mìí bíbá. You have that God. I mean, I don't judge by appearance. Do you understand? To buy yẹ pé gbà tí mo ṣì wà ní ààyè tó jẹ́ pé kí that thing that you hold máa fọ́ mọ́lẹ̀ right now. That is my. I don't judge people by appearance. Do you understand? Bọ̀ mo ń sọ fún ẹ láti èyí ẹ lọ́nu mo sọ. Ó bá mi ó bá mi ní àsìkò tó dáa. Mo ni màá gbà máa fọ́ mọ́ tó bá ní bàbá mẹ́ kó ní agbára mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n máa jìyà ẹ̀ láyé láyé ni mo tún sọ fún ẹ mi ò gbọ́dọ̀ rí ẹ apẹ́tẹ̀ ní street dépò tó máa wọnú ọgbà yìí. Now get out of my house and before you go tí nọ́mbà ẹ bá wà lórí agbo ẹ fẹ́ kó bìlì tiẹ̀ bó ṣe ń wọlé tí nọ́mbà tiẹ̀ náà bá wà lórí agbo ẹ fẹ́ kó bìlì. and never you never you in your life má jẹ́ kí n rí ẹ níwájú ilé mi bí mi ní kó má kọjá street ọlọ́nà ìjọba lọ́nà má dé àdúgbò ìdíkùn tó máa wọ́n nọ́mbà yìí. please leave please leave my home please leave. tó bá kú yẹ tó bá dánù ara pa ẹ tó bá ti bí ìyá ẹ dá tí wọ́n bá ti bí ìyá ẹ tó dòye tó bá ti bí dá yóò kọ́ dàgẹ̀ yẹ. tí wọ́n bá ń pè ní abẹ fúnra ẹ̀ báyìí o ní máa pa ìfún ẹ̀ mọ́ ni gbogbo ọ̀nà nílé ayé mò ń ra ilé ayé gbé fún ẹ pé kìtì ẹ kó lè dà ní kìtì ẹ má bàjẹ́ ibi tó ti wá lọ yan ìwà burúkú ìwà àdánwò ìwà òṣì ìwà gbèrè tó wà ní orí ẹ i don't know because mo ń pọ̀ bá yẹn. who is he? he's my friend. don't if you da. ẹ má bínú sá. ó dà kókó kò fẹ́ dá fún àtọ. don't say anything when your father is talking. mo ní kó rí ẹ yí. when your father is talking don't say anything. ọkọ tó obìnrin kò fẹ́ fi ṣe adé orí ó wá síbí báyìí bàbá ẹ̀ sọ̀rọ̀ àná ẹ̀ ṣe mi mo dẹ̀ ń jẹ́rìí ẹ̀ mò ń sẹ́ pé o lè ní gbogbo ìwà lọ́wọ́ o ṣùgbọ́n o lè ní ọkùnrin méjì at the same time you na have that gun gbé ọkùnrin wá sílẹ̀ orí ẹ̀ o kí ló gbẹ́jọ́ gbìlọ́ ta ni ẹ kí ló jẹ́ náà kí ló gbẹ́rẹ́ ẹ gọ́gọ́ ìwọ nìkan ló máa gọ́ pa ni. owó ń wọ ẹ pé bẹ́ẹ̀ o rẹ wà sí ni wọn ìgbà mẹ́rin náà wà fi sílẹ̀ nìkó lára èèyàn ó ń dámọ́ lọ́mọ láàmú jẹ́ kí n sọ ọkọ fún ẹ kò sí ọkọ kan tó lè mú déwájú mi nílé mọ́ kó tún lè mú ọkùnrin kan dé inú lé yìí lájẹ́ mi kò sí mọ́ yàtọ̀ sí yẹmi bí ìgbà tẹ́ pé mi ni mo bí ni mo fà ẹ́ fún orí ẹ ohun ìwọ fúnra ẹ gan dẹ ọmọdé rí pé o láìkí ẹ gbogbo ìwà oníburúkú ọ̀sì tó ohun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó if you don't stop it if you don't stop it you will hate yourself màá nù ẹ bí ìgbà tí mo nà ọkùnrin ni olùlódùmarè pèyí ẹ jẹ́ kó sùúrù yìí mi fún ẹ. tẹ̀lé mọ́tò sọ fún ẹ láti lọ tí máa ń bá ẹ sọ̀rọ̀ gbogbo lè tó ẹ ṣe tó ń dá gẹ̀ẹ́ màá sọ ẹgbà ògiri ńsìn bá ẹ gbé etí ẹ lẹ́mẹ̀ bá gbà jáde ó ń lọ́fẹ́lẹ́ já ẹ ní wọ́n já jàtì agbọ́mọdé ẹ lọ́wọ́ kó náà wọ́n jẹ́ kó ń ra kàn lájẹ ìwọ ṣe kọ́ àwòkọ́ṣe yá ẹ orí jọkọjọkọ kó gbomi lẹ́nu nílẹ̀ báyìí ọ̀bọ̀ orí kọ́ parí jáfe pẹ̀lú ẹ̀rí ó sínwìn ni. Girl, I love you too. You want me? Girl, I want you too wà á mú aago yẹn wá bá mi nínú yàrá wà á delete number yẹn lójú don't do that then bí ọmọkùnrin yẹn wá sí ilé mi fún mi ọmọ kọlá tẹkẹ fún mi. You will never be spiritual your man. What is your problem? He's just my friend. Tí bá tún pẹ́ ẹ̀kọ́ ẹ̀ máa kú kí tọ́lẹ̀ fún ẹ̀sìn. Fẹ́ẹ́ lọ sí orí púpọ̀ yẹn. Wọ́n bí ìyá ìyàwó tó ń bọ̀ ní friend. why you bring another man to the house tí obìnrin bá ti lè mú ọkọ wá sínú ilé o ò ní ẹ̀tọ́ láti mú ọkùnrin mi especially sínú ilé bàbá ẹ. mo rí mi lọ́sàn-án. kó má tà gbọ́dọ̀ tí mo rí ìyọba yìí rí from where now. ẹ eh? ẹ̀ṣẹ̀ tí mi ò ṣe ni mọ́lọ́mọ́ máa bẹ̀bẹ̀ fún sí yìí you need to mind yourself young woman. Let me show you my shot. Gbogbo lérí tó ṣe. When it comes to beauty, àjálù dẹrù ó ní pẹpẹ ń pa. To face the reality, you know I love you, tí mo jẹ máa ṣe dáadáa. Ó yẹ kó. Madam mi dá kó bá mi dáhùn lóhùn. Ó dà kó ń tẹ́ nìyẹn lóhùn kẹ́tí ń dùn ẹ̀ ní owó mi lówó mi. ṣé mi ṣe ti ń dùn mí kí n fún ẹ lówó. ṣé o ní sanwó ni. ẹlẹ́lẹ̀kẹ̀ lò. ṣé o ti fún mi lówó ni. o tún ti bẹ̀rẹ̀ o tún ti fẹ́ máa ṣe bó ṣe wá ń o tún ti bẹ̀rẹ̀ fún mi lówó mi má jẹ́ kájà fún mi lówó mi sanwó mi. dúró náà o ṣé òun ṣeré ni àbò ń ṣe se ṣé tura àwọn ilé tó jókòó sí Ìbàdàn yẹn sọ fún mi pé mi ti fún ẹ lówó tó lẹ̀ mọ́ fúnra mi ti fún ẹ lówó. kí ló kún àwọn ilé pẹ̀lú ọjà mo tà fún ẹ. ẹ tí o bá kún ọba àlòsí máa sọ pé mo ti fún ẹ lówó tó lẹ̀ mọ́ fúnra mo ti fún ẹ lówó o ti tó thirty minutes. aunty calm down. wà á sọ rí ẹ jìnnì sẹ́mi ló bá gbé sí mi wà ókè. sọ ah. ṣé pé fún ẹ. ṣé bàbá ẹ ló ṣíbí fún mi? àbúrò bàbá ẹ ló rògbò mi fún ṣíbí. ṣé mi ṣé bàbá mi ló ṣíbí? bẹ́ẹ̀ ṣé bàbá ẹ ló fún mi lówó. kò ní da fún àwọn tó yẹ. wá sọ wọn ẹni mi ó ṣì èrè ni sọ ṣé pé fún àwọn tó yẹ ni. no aunty calm down kí ló ṣẹlẹ̀. ẹ wá ẹ fẹ́ sọ ni kí ló tẹ̀ mi bẹ̀ ṣé èmi ló sọ pé sí àbámi ló síbi. tọ́wọ́ bá bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe ara kí ló fẹ́ dá. o ti bẹ́ẹ̀ ìyá tó dà mọ́ mi pé tí bá ti bínú tí mo kàn bínú mi gbọ́ kankan mọ́ tó bá ń kí mi mo máa ń kì mọ́ ni. àwọn tó fẹ́ kú fún ẹ gan mo fẹ́ rí wọn. èmi máa tẹ̀ pàtó ọ̀dà fún ìyá rẹ̀. mo fẹ́ wọn tó fẹ́ kú fún ẹ. oníṣe àṣewájáwá ló ń bá yín náà àìmọ́ ẹ̀dẹ́mọ́dé. ẹ̀dẹ̀ ló ń fi bó ṣe máa ṣe nìyẹn olè náà máa wá jà. ìyá ni ìrora báyìí. Baba ní jígí ẹ̀bẹ̀ mò ń belédùá kódà yà mí sí you are so precious and special to me if baba God can permit me I go pray for you to live till eternity awe mama mama mama ikó nípa yín mama mama mama mama ikó nípa mi. kò ní kọ́rẹ́ mi yeyeyeyeyeyeye o wèrè òdùn wò ṣe bí lọ́mọ ó ṣọmọ ló kú bẹ́ẹ̀ wọn lè sí mọ́ àwẹ̀ if I should pray mama if I should pray baba mo wọn lára dá mama if I should pray mama mama mama mama mama mama mama yeye. Yeah, yeah yanni wúrà bàbá ni jígí ayé ìyá ni wúrà bàbá ni jígí bàbá ni jígí bàbá ni jígí daba da da da da da da da da da da bèbè o. Daba da da da. da, da, da, da, da, da, da, da Da ba da da da. Ibi àfojú sí ọ̀nà gbàpẹ̀lẹ̀. Ẹ ká Ẹ ká sọ mọ́. Ibi àfojú sí ọ̀nà gbàpẹ̀lẹ̀. Mọ́mí ẹ ká sọ Ẹ jọ kan mi mà. Bọ̀bọ̀ tó máa ń yà àwọn èèyàn ní píkṣọ̀ yẹn tó nírun dàda báyìí. ẹ̀yin ni mò ń bá wí mà. ẹ jọ máa kàn mí You alright? béèrè mà. yàrá rọmọ mẹ́rin dà. ṣọyọ. kàn mí ni mo béèrè hmm. mà ó nírun dáadáa báyìí ó máa ya àwọn èèyàn ní píkṣọ. ọmọ mi ni ẹ o ti dé káàbọ̀ súnmọ́ mi má bọ̀. <laughs> mo ti ṣe mo ti ṣe léwọ. love I see you. wàhálà wọlé lẹ́kọ̀ọ́. ẹni ṣàìlísì. Kànmí. tí n bá ní nǹkan tó ń try láti ṣe òye mi I'll be lying to you. ó kàn mo wà surprise pé o lè hide anything fún mi mo believe pé èmi àti ẹ ti súnmọ́ra wa dáadáa we have done a lot of things together so mi ò expect pé o ṣì máa ní anything tó ń hide fún mi okay mo understand pé nǹkan tó ṣẹlẹ̀ sí mọ́mì yẹn kò ń ṣe nǹkan téèyàn máa ń pariwo ẹ̀ kiri àbí nǹkan téèyàn inú èèyàn máa máa dò fún téèyàn máa máa sọ káàkiri but at the same time kò yẹ kó hide fún mi do you know tó bá yẹ pé òkè tó ìgbà tó bá sọ fún mi gan lèmi gan máa ní one or two help tí mo lè ṣe bóyá mo lè sọ fún mọ́mísí mi or kí n sọ fún pọ́písí mi káwọn nǹkan tá a lè ṣe sí health mọ́mì so o really surprise me. gan pé o máa hide irú nǹkan bẹ́yẹn fún mi pẹ̀lú gbogbo bí mi àti ẹ̀ṣin yọ close to. ìfẹ́ mi dé. I am very surprised mi ò expect kó máa ṣe irú nǹkan báyìí. má bínú torí tọ́lọ́run ṣó ipò owó èmi náà bẹ̀rẹ̀ the other time tí mo rí ẹnu wà shock mo lè pààrọ̀ fún ẹ ṣòwò gbogbo ilé tó máa ń sọ pé mi ò kí ń jẹ́ kó wá sílé mi ò kí ń jẹ́ kó wá sílé reason why tí mi kì í jẹ́ kó wá sáré nílé ni because mo mi ò mọ bó ṣe máa fi pé ah look at this mother I'm over you know the kind of person your friend is so tó bá lọ mọ orúkọ báyìí ó lè fẹ́ máa fi bú mi àbí kó máa fi yọ mi lẹ́tà. ṣé bùkún mi ah, ó fọ́ nìkan ṣákàn mi ìgbà tí mi ò ń ṣọ̀dẹ tí mi ò ń ṣamukun mẹ́kọ̀ọ́ tí mi ò ń ṣe wèrè ṣé máa pe bùkún mi jókòó máa ní à pẹ́pẹ́sẹ́ o mọ́mì kan mi ò kíní kan no i can't do that mi ò lè ṣe bẹ́ẹ̀ mi ò ń ṣọmọ kékeré náà mi of course mi ò lè pé jókòó kí kó ṣèròyìn ayọ̀ náà kí máa tébù gbogbo ọ̀rọ̀ ẹ gbogbo mátà ẹ mọ́mì ẹ̀ nǹkan báyìí ló ṣe wọ́n no mi lè ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ you are my friend of course òkè tó wáyé pé nǹkan tó ń bá ẹ lẹ́rù nìyẹn mo wá promise ẹ pé nǹkan tí mo fojú mi rí ẹ̀dá ọlọ́run kankan ò ní gbọ́ látẹnu mi not now talk of pé mo fẹ́ lọ pé bùkún mi jókòó mo fẹ́ máa ṣàlàyé fún why will I do that bùkún mi ò lè gbọ́ kí ló fẹ́ gbọ́ fún of course. Oh, ó surprise mi gan mo wà shock gan pẹ̀lú nǹkan tí mo rí yẹn o I'm very shocked. so báwo wà lára wọn sí báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló dé kí ló fà á. I'm trying láti gbé wọn lọ sí hospital ká gbé wọn lọ sí ibi tó ti máa treat wọn ṣé any improvement ti ń wá àwọn oògùn wo náà ń lò dókítà wo náà ń rí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. ìfẹ́ má jẹ́ kí n parọ́ fún ẹ kò sí improvement kankan gbogbo àwọn oògùn tá a kọ́ wa kò sí èlé tó ṣiṣẹ́ fún. ọkọ̀ tó lò gbà ni mo fẹ́ lò jẹ́ kí n rí i aya tí mo nífẹ̀ẹ́ tọkàn jẹ́ kó gbà fún mi ayàwòrán ẹ bá mi pé ayàwòrán ẹ bá mi pé ayàwòrán. my dear yeah. can i come in. o ṣe mo dúpẹ́ ọkọ mi máa bọ̀ wọlé wọlé ah, o ṣe ọkọ mi wọlé síbí báyìí wọlé síbí ah great okay for now mi ìfẹ́ jẹ́ kankan ìwọ ni mo worry rí pàdé mi and I don't want to beat about the bush I just want to go straight to the point sori ọmọdé ló ń ṣe òun tiẹ̀ gbogbo wa tó ń wò yìí kò bá lọ́wọ́ mi mo fẹ́ bẹ̀rẹ̀ mi ìwà apportion blame to anyone I just want to come and correct and make right what she has done wrong ṣọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀ lóòótọ́ ó mọ̀ pé òun nìkan lọ́mọ tàbí òun náà dẹ̀ ti wá ń wo ra ìbẹ́ ni pé ọmọ bàbá olówó lòun he she's the apple of her parents eyes she knows that gbogbo nǹkan tóun bá ń fẹ́ là ń ṣe fóun and then that made her feel that òun lè fọkùnrin ṣakọ but she's wrong mi ò tọ́ bẹ́ẹ̀ o kò dẹ̀ bá rú àwọn wà yẹn lọ́wọ́ mi mo fẹ́ bẹ̀ ni pé kó má bínú whatever it is she has done mi ò lè rí kọ́mọ mi máa hùwà tí ò dáa kí wọ́n á máa fọwọ́ ra lórí i'm not that kind of a parent o lè imagine nǹkan tó mú àdúrò mi kí n dìde lé kí n ní pé mo fẹ́ tẹ̀lé lẹ́yìn wá sọ́dọ̀ yìí ṣé o rí pé ọ̀rọ̀ yẹn ó ti kọjá be careful tèmi dẹ̀ mọ̀ wípé ìwọ fúnra rẹ̀ gan-an òun ṣọmọ bẹ́ẹ̀ ọmọ tá a bí ń lere ni ẹ́ ọmọ tó tọ́ tó gbẹ̀kọ́ tóun náà tún wá tún rẹ̀ kọ́ òun ni ẹ́ that I know for sure ẹ̀kọ́ tó jẹ́ kí èmi kan dìde nìyẹn pé no nǹkan èèyàn gbọ́dọ̀ bàjẹ́ níṣojú ẹ̀mí èèyàn that is the more reason why tí mo fi dìde tí mo fi tẹ̀lé lẹ́yìn wá síbí báyìí ṣòro rọ̀ tá a rọra ń sọ wẹ́rẹ́ yìí ó ti kọjá bá a ṣe ń sọ o bẹ́ẹ̀ ni ṣé kí n má parọ́ fún ẹ bàbá ẹ̀ tí lòun máa kọ́ lọ́mọ tí o ò bá ti dáríjì kẹ́dẹ̀jọ́ padà síbẹ̀ ṣe wà tẹ́lẹ̀ máa wá wo ẹ̀yìn alákọ̀rí fọtográfà tó dá wà láàlẹ́ àkílẹ̀ tí ń pè wọ́n ò fẹ́ra wọn o kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì bá bí kò sí nǹkan kan láàrin wọn she just saw him as a friend and decided to help him ó rí i pé èèyàn tó need assistance ni but she didn't know where to draw the line ibi tí òun fúnra rẹ̀ ti fàyọ̀ fọ gbogbo ẹ̀ nìyẹn bó dẹ̀ ṣe wà yẹn ọ̀rọ̀ lẹ́nu ilé ti ń gbọ́ ó ti gbọ́ dẹ́ndé ọ̀rọ̀ lẹ́nu mi ká tó débí báyìí I want to assure you eré ò ní ṣọmọ ọmọ lọ́wọ́ ẹ̀ John, ló bẹ́ẹ̀ ni. ẹ mọ́mí ṣe mọ́mí mo dey appreciate eh, effort yín yẹn. all you've been doing for us to be together, um, I do not take them for granted. But I appreciate be a wasibi by. You coming here is, um, is huge. And since that is okay, um, it is okay, everything might change and it is it, it, it assure me be, there is nothing going on between herself and the guy called uh, there is kànmí ló ń jẹ́ àbí there is nothing ah, ah, kò sí kankan láàrin wọn there is nothing in between them nothing. since that you assure me ma ma i'm i'm i'm totally convinced that no problem ma and come to think of it as well i i love her so much. ah ṣùgbọ́n. i love her and. ṣùgbọ́n. it's just you know the the fact that Oko changed all of a sudden and the way she just bó ṣe máa ń ṣe sometimes she ẹ mọ̀ it get to a point it was tiring. irritating I know. yeah so that's just the whole thing tó ń fún mi ní ṣùgbọ́n regardless ma I still I still love her and I still I still want her as well. that is it oya nde o máa kúnlẹ̀ o máa bẹ̀ẹ́ ni nítorí pé ọkọ lolórí aya o ò dẹ̀ bá gbogbo orúwà yìí lọ́wọ́ tèmi. Eh? Now go there and apologize to him. It's fine, it's okay. What? We are ni ayin o. Àmín ma. Ẹ̀yin dọ̀tá ara yín o. Àmín Amina. Ilé yín á tòrò. Àmín ma. Ọ̀nà yín á dùn. Àmín ma. Kẹ́ máa wà nínú ayọ̀ àtàlàáfíà báyìí. Òun ni dùnnú ti tèmi náà. Àmín ma. Kò sóbi tó máa fẹ́ kí nǹkan ẹ̀ bàjẹ́. Àmín ma. Jọ̀ọ́ ó yẹ ọmọ nǹkan tó máa ṣe ó máa wọ kitchen ló máa lọ dáná fọ́pọ̀ ẹ̀ his best meal ló máa ṣe fún. we oh, must even go out now. ah you are taking out. yes àṣẹ ah, tán ó tiẹ̀ ti da. ẹ jẹ́ kí èmi náà wà lọ́nà ọkọ mi tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni <laughs> all right my dear. yes ma ẹ all right o. girl you want me girl i want you too if ever you be my witness i need you too o lè lo gbọ́n no no no no kò mí kí ló ṣẹlẹ̀ don't do that kí ló ṣẹlẹ̀ me, okay, mo understand it. Gbogbo nǹkan tó ń try láti ṣe ló yé mi. Tí bá ní kò yé mi, mo ń parọ́ fún ẹ So I understand. But the thing is, èmi àti Déyẹmí ti wà òkè padà. Èmi àti Déyẹmí ò kí ń jà mọ́. Ó ti ń múnú mi dùn. Kò kí ń fún mi ní problem So uh, uh, nǹkan tó ń try láti ṣe yẹn kò kò kò lè work. <laughs> ó mọ̀ pé tó ṣẹlẹ̀ èmi àti Déyẹmí ti dọ́jọ́ ìgbéyàwó sọ́nà yes mi ti sọ fún ẹ. o sọ nǹkan kan fún mi náà. oh sorry my bad mi mọ mi mọ pé mi ti sọ fún ẹ a ti pick wedding date wa so <laughs> nǹkan tó ń try láti ṣe kò lè kò lè kò lè work kò lè work i'm sorry má bínú. okay okay okay let me burst your brain let me eh, jẹ́ kí n fún ẹ ní business you know you're a photographer right mo ti pinnu ní ọkàn mi mo ti conclude ní mind mi pé ìwọ ni mo máa gbé contract wedding mi fún that's a big business for you. kò ní dàbí ìfẹ́ tó wà lọ́kàn mi. kùnmí ò rẹ́rìn-ín ni business nìyẹn fún ẹ na mo believe bó yẹ kó wà happy for God's sake you know my family very well you know right so ó yẹ kí inú ẹ máa dùn ni and jẹ́ kí n san kankan tó mọ̀ fún ẹ. my friend. lórí Bùkúnmi ló wà bẹ́ẹ̀ náà. yeah. Bùkúnmi. ẹ̀yà òun jù kò síbẹ̀. Mm-hmm. Bùkúnmi likes you. Bùkúnmi like it to the call. ìfẹ́ mi dé. yeah ó like it every time ló máa ń ronú nípa ẹ every time ló máa ń sọ̀rọ̀ ẹ. Bùkúnmi ló máa jókòó síbẹ̀. mo understand pé o máa wà confused pé ṣé Bùkúnmi tó máa ń pariwo mọ́ ẹ tó máa ń sọ̀rọ̀ anyhow tí ò like ẹ but you know what no. kò máa kí n fẹ́ bí mímí she likes you trust me. are you kidding me. oh come ṣé mo ti parọ́ kọ̀kọ́ fún ẹ rí ni Bùkúnmi like ẹ yeah i mean it yeah okay Bùkúnmi. yes. kọ́mi ní kí n bóun sọ fún ẹ pé òun nífẹ̀ẹ́ gidi gan-an but òun ò mọ bóun ṣe máa sọ fún ẹ. yeah uh, at this point wọ́n ní tí ọkọ bá ti mojú àyà alárinà máa ń yẹra ni tẹ bá ti ṣetán kẹ́ mi. I need you too o lè lògùn ẹrú oníwàfọ́gbọ́n o lè nílé mẹ́fà. kòlágọ́nù ọkọ̀ ó lè fàpẹ̀rẹ̀ bí dọ́sìnì kò wó sí. kò wó sí. when my boo is having another boo ó léwu. loving me is some can't have you enough. your love is not enough for me. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. loving me is some can't have you enough. your love the beginning, there were two birds flying in the sky. Love is vanity. How people do things that I wonder why. Ó fẹ́ kí ni? Gbẹ́kẹ̀gbọ́n mi lọ sẹ́wọ̀n sẹ́. Ó fẹ́ kí ẹ̀gbọ́n ẹ kó rán ẹ lọ sẹ́wọ̀n. Lóòrọ̀ níwọ̀n èmi àwọn ọlọ́mà lọ sẹ́wọ̀n. Mo fẹ́ kó lọ sí ẹ̀wọ̀n yẹn kí wọ́n lọ sẹ́wọ̀n yẹn mi láìkì wọn ara mi mi kọ́ wọn láìkì wọn bóyá bóyá tó bá lọ sẹ́wọ̀n tó bá dé bóyá wàá yàtà tó ń sábà bóyá wọn tún láìkì wọn díẹ̀. mo fẹ́ kẹ́gbọ́n ẹ̀ lọ sí ẹ̀wọ̀n Ige mo ṣẹ̀ṣẹ̀ gbà porúkọ tó ń pè ẹ́ yẹn gangan ló ń jẹ́ Ige àdúbí olóòṣà oko ọmọ tí bàbá bá fẹ́ kú kó kú tí ìyá bá fẹ́ lọ kó máa lọ gbọ́nà ṣóun pẹ̀pẹ́ mi ni Ige. Yeah ègé mo ní ṣòun pẹ̀pẹ́ mi ni ẹni tó rán ẹ lọ síléèwé tó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe fún ẹ tó tọ́jú ẹ tó tún tó tún tó tún. kíkọ́ tí ló fi ń bí mi nìyẹn ta ló ń ránṣẹ́ gbé kọ́ mi lọ síléèwé tẹ́lẹ̀ wo ló gbé fún ẹgbẹ́ à bàbá mi fọmọ yìí sí school àbí mi ò ní ìdìtọ́jú ó lè tọ́jú mi. Ah èmi tẹ̀fẹ́ kọ́ ṣe ẹ̀wọ̀n yẹn kọ́ ṣe dáadáa mi láàkì wọn ara. kó ṣe ẹ̀wọ̀n yẹn kó ṣe dáadáa. bẹ́ẹ̀ ni sà. ẹ ò ẹ ò sà ẹ mọ̀ gan kò lè yé yín ẹ máa wọlé mẹ́rin kúrò bẹ́ẹ̀. ìtàkùn tó ń lọ mọ́ bí o. kọ́mọ̀gẹ́. born bastard. torí kì í ṣe èmi ló yẹ kí n sọ but mo ní láti sọ kékeré tó affect me, gan cause I won't lie to you mo lè para mi. kí ló ṣe fún mi. inú dáàdi kí ni ti affect me like I can't even think straight these days. wọ́n pọ̀ náà. ní school wọ́n lè máa kọ́ wa gbogbo gbogbo nǹkan tẹ́mi máa ma rò ní bẹ́ẹ̀ ṣe ń treat mọ́mí mi lé àìmọye ìgbà tí màá kọ màá kọ tilẹ̀kùnú yàrá kò sẹ́nìbọ̀dì tó máa kọlẹ̀kùn pé kí ló ń ṣe mí wá ẹ̀ mọ́ mo máa ń sunkún àwọn ìlà ìdáde ẹ má bínú fún nǹkan tí mo fẹ́ sọ yìí but can you give me a good reason you used to beat my mom. fi ìbẹ̀rẹ̀ ìrìnàjò wá dà o. ọlọ́dọ̀dọ̀dẹ. let me show you my shirt. gbogbo lérí tó ṣe é. When it comes to beauty, àjálù dẹrù òní pẹpẹ ń pa. To face the reality, you know I love you tí mo jẹ máa ṣe dáadáa. Ó yẹ kó rántí, mi ò gbàgbé lérí tí mo ṣe. But to say more to this. Your love is important to me. Hey, hey, hey. Hey, yeah, yeah. yeah ohùn Baba bàbá ń sá. Hey, yeah, yeah. Gbà ohùn tí màmá ń sá. Bó pẹ́ títí, akólólù àpé bàbá. Ọlọ́pẹ́ títí, akólólù àpé bàbá. Yeah, yeah ọbẹ̀ bá gọ́mọ lọ́wọ́ ọbẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe. bẹ́ẹ̀ ṣì bá dání